فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أجر محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته لين ذاتي a kíra wa pẹ̀lú kíkítọ́ lọ́wọ́ ọba tó rẹ́kọ́mẹ́ndì fún wa láti fi kíra wa mo fi àsìkò yìí mo fi kí fadilatu sheikh adoktor fadilatu sheikh adoktor Imran Abdulmajid Eleha àti gbogbo àwọn tí wọ́n wá pẹ̀lú wọn láti gbé ètò yìí kalẹ̀ lájọ kan gbé kalẹ̀ kọ́lọ́n bá kó sàlékún orí yín o gba àwọn gbìyànjú yín kọ́lọ́n kó fàlùbáríkà sí gbogbo ń tẹ́ ń ṣe tó ṣe kojú orí ọlọ́run lẹ́hún fi ń wá ọlọ́run bá kó gbà níṣẹ́ gbogbo ń tẹ́ ṣe tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ṣe ń kọ́ ẹni ibi tẹ́ kù sí ń bẹ̀ kọ́lọ́n kó sàmójúkò fún yín àtẹ̀yìn àtàwọn náà ẹ̀yin ọmọ ìyá mi nú ẹ̀sìn mo fi kíkí tí wọ́n mo fi kí gbogbo àmọ̀ṣáì tí wọ́n wá ń jòkó ẹjọ́ tó lọ́wọ́ ẹ má bínú mi ò ní lè máa dákọ̀ ẹ̀kọ́ kan gbogbo nǹkan tí mo ní ojú forty minutes lọ ọ̀rọ̀ sì pọ̀ ọlọ́run kó jẹ́ ó ṣàǹfààní náà mo kí gbogbo àwọn àgbàlagbà àti gbogbo wa náà nǹkan tán ní kí n bá wa sọ lọ́sàn-án òní òun ni ضوابط تناول الأشخاص في الاختلاف àwọn òfin wo ló de pé táyàpá ẹnu bá ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn gbáwọn èèyàn mú bóun ni ó ṣe bá wọn sọ̀rọ̀ báwo ló fi àdírẹ́sì ara wọn ó yóò bu ni àbólẹ̀ ni àbólánà rẹ̀ ni bóun ni àwọn òfin wo ló dé yálà àwọn tájọ ní kíláàsì pẹ̀lú ara wa wọ́n wà láyé ni àbí wọn ò sí láyé lóògùn ọlọ́run ọlọ́run bó kọ́ mi máa ṣe lákọ̀ọ́kọ́ kí n ṣàlàyé báyìí ẹ̀yin bàbá wa táwa ń jòkóó ẹ̀yin ọmọ ìyá wa táwa ń jòkóó adúpẹ́ fọlọ́run ọba tọ́lọ́run ṣe wá mùsùlùmí adúpẹ́ fọlọ́run ọba tó ṣe wá nínú àwọn tọ́lọ́run ní kí wọ́n mọ wádìí nípa ìsìláàmù wọn gẹ́gẹ́ bí bánẹ́bí sáà sálà àtàwọn sàábì rẹ̀ ṣe ṣe gbogbo bá ṣe wọ́n wádìí iná nǹkan o, gbogbo ibi tó bá kù sí ń bẹ̀ tó ń pàṣẹ láníyàn dáadáa tó tà bá gẹ́ẹ̀tì ráìtì o gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe sọ lẹ́yìn aya rabbana la tu'akhidhna in nasina ọlọ́wọ́ mú ta gbàgbé àbí ta ṣe mistake nígbà tí àyà yìí sọ kalẹ̀ ọlọ́ni ká fi ni anabi sallallahu alaihi sọ wípé ńgbà tó ń wá abẹ lọ́n pẹ̀lú ọlọ́ni kọ́ di fàáìtù mo ti ṣe bẹ́ẹ̀ òun láti sọ pé ó mọ̀ yìí ó mọ̀ tó mọ̀rọ̀ kọ́ mà ó mọ̀ tó lọ́ba kẹ́ni mistake ó mọ̀ wà ìgbàgbé ó mọ̀ wà àṣìṣe ó mọ̀ wà ṣùgbọ́n a ti bẹ ọlọ́run ọba pọ̀ ọlọ́run bàbá ṣe mistake dákun mọ́ gbà wà mú ọlọ́run lòun sì ṣe bẹ́ẹ̀ jọ́n lẹ́sìn tó kù fún wa ní kókó kálukú tó àníyàn rẹ̀ ṣe. àkọ́kọ́ ó wípé ṣẹ́ríkì láàfù tó wà láàrin àwọn àfáà lápá kan kò yàtọ̀ sí ìyapa tí máa ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n yé sáfà náà john lefin kan ní wípé àwọn èèyàn fojú kéré wó mẹ̀ẹ̀sìn olófi yíwọ́ wọ́n fojú kéré wò pé á ah, wọ́n dà pé nǹkan tí wọ́n fi já àfá kò kọ̀ náà tó bá láti gbọ́ lárúbáwá tó ṣẹlẹ̀ náà ó ti dàfá wọ́n bẹ́ wọnú ẹ̀ tán àwọn ẹ̀kọ́ tẹ́yàn máa ń ní láti fi já àfá ó tẹ̀lé kò odóró nìyẹn ẹlòmí ń bẹ tó bẹ́ẹ̀ torí àníyàn rẹ̀ ọlọ́run padà wá kún lórí rẹ̀ yóò gẹ́ẹ̀tẹ̀ right gbogbo láníyàn dáadáa ọlọ́run kún ìmí ń bẹ tó ṣe pé àpò padà gẹ́ẹ̀tẹ̀ right bọ̀ tó ti jáfa already òyìnbó òun yanjú tiẹ̀ kò fẹ́ kan àzúmù pé yẹn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lawyers àwọn lọ́yà máa ń ní ìyàpá láàrin ara wọn dókítà ní ṣùgbọ́n òun fẹ̀kan ti fòfin dé ni pé kọ́dà tó o bá ti ní lẹ́kọ̀ọ́ báyìí ló tún gbọ́dọ̀ ṣe. níjọ́ táwọn lọ́yàsì bá ń ṣe kọ́nfẹ́rẹ́nsì tiwọn ó ti láwọn wọ́ọ̀dù kan tó o gbọ́dọ̀ lù ẹ̀ tó bá ti lò ó wọ́n sọ pé ah no no no you are not qualified ṣe ah, ṣe scholar ṣe learned person sí wọ́n yìí òun náà ò ní fẹ́ gba ẹ̀fẹ́ rẹ̀ ó ti láwọn wọ́ọ̀dù kan tó pé tí dókítà bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó bá ti lò ó wọ́n ni a ah, nọ́nọ́nọ́nọ́nọ́ ah, rófin bẹ́ẹ̀ àmọ́ àfá àlàrò pé a ṣe bí wọ́n kọ́rọ̀ ẹ̀sìn ṣe bó ka Qur'an ṣe bó mọ súnà nẹ́bí náà kò ní ìdí ọyẹ kó ti mọ tó ṣe tọ́ngbà tó débẹ̀ tán ah ewele lẹ́yìn ó lẹ́rìí rẹ̀ ni ah àwọn èèyàn sáṣẹ́yìn gba ẹ̀rí rẹ̀ nu ó tó sọ mi gba eléyìí náà tó tún wá pé ẹ̀rí rẹ̀ ó bá dàrú táfà bá ti wá confused kò sí báwọn èèyàn ti ń tẹ̀ láwọn àfó òní ṣe wà confused àwọn àfá náà ni ó manage confusion àárín àwọn èèyàn táwọn àfá bá ti wá confused bó ṣe ni wá confused tọ́ kí n wọlé pẹ̀lú ọ̀rọ̀ yìí al-imam abu dawud rahimahullah sunan abi dawud afagba fún hadith gbogbo aná mọ́yàn ó gbà wá nùtírà rẹ̀ fún àbí Dawud Bukhari náà gbà wá bí adab al-Mufrad mo fẹ́ fún alẹ́ ìgbàmfà àwọn sàábé méjì tẹ́rì pé torí pé àwọn fẹ́ kan kọ́mọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wọ́n manage crisis àwọn followers wọn. Uzaifa bin al-Yaman nínú àwọn sàábé Ànábì sallallahu alaihi wasallam ni sàábé àgbà Salman farisi radiyallahu anhu sàbí àgbà ni. Salmanul Farisi bẹ́ẹ̀sì sí ṣáàmù lẹ́yìn ìgbà tánàbí sọ̀sọ́ là ń kú tán ṣáàmù níbi tó ń gbé òun náà làwọn èèyàn mọ̀ láàfàǹbẹ ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ti ń gbámù. Uzaifa ìṣara ṣáàmù at a point Uzaifa náà travel lọ sí ṣáàmù ẹ nóòtì nǹkan ṣe rí àwùjọ náà yàtọ̀ irú ìmọ̀ irú àgbọ́yé irú ìmọ̀ tí bá ń bẹ́ńbẹ́ làwọn èèyàn máa fi ń gbéra wọn sókè tẹ́ bá tọ́mọ ènìyàn lẹ̀ rọ́ bákan ni wọ́n ṣe wù ọ́ ní kúrán sọ pé wọ̀kánà ìsàn ọ̀bọ̀lú máa ń jahula tọ́ Salman Farisi làwọn ẹni yìí rí ẹni pàwọn yẹn sábà máa ń láìkẹ́ ni tí wọn ò rí ẹni tó bá bá sọ̀rọ̀ ojoojúmọ́ òun náà ní ṣe alpọ̀ fún ọ òun náà ló bá wọ́n sọ̀rọ̀ òun náà ló sọ gbogbo ẹ̀ níjọ́ tó bá lẹ́nìkan bá ń bọ̀ wá tó wò sára àlú tẹ́ni bá lọ́pẹ́ afáàlá lẹ́nì yìí wọ́n fẹ́ gbọ́ wọ́n fún lápá lé díẹ̀ nígbà tó ti mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà rí nísìnyí tó àwọn iṣẹ́ ìmáyẹlẹ́ alẹ́ àwọn tẹ̀tẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́ ń gbọ́ yìí ojúmọ́ ẹ̀fẹ̀ ó pa náà ta wá lónìí ìtẹ́mọ̀ wá rí níṣẹ́ ọ̀pá ah, àti tí wọ́n fojú sí wọn lọ torí ìjọkẹ̀ ẹ̀mọ̀ wá ń fún alápàlẹ̀ rẹ̀ díẹ̀ sọ́ngbà tí wọ́n dé sham sham ọ̀pẹ́ tí gbogbo àmọ̀ pẹ̀lú ni pé Hudhayfa láwọn àhádìsì kan lọ́wọ́ àwọn àdìsì kan tó pé ọ̀ọ̀ oh, àdìsì oh, tí ò sí lọ́wọ́ àwọn èèyàn ẹ́ àwọn àbí àṣírí lápè tọ̀ṣẹ́ rí ẹ̀mí ẹ̀mí máa ń fẹ́ àwọn nǹkan tuntun tí ò gbọ́ dáadáa tẹ́lẹ̀ ẹ́ kọ́nà pé tẹ̀yí tún yàtọ̀ ẹ́ so ìgbà tí Hudhayfa dé Hudhayfa wá ń ka àwọn àhádìsì yẹn fáwọn èèyàn anẹ́sà sábà pé bá dìgbẹ̀yìn ayé nǹkan báyìí ó ṣẹlẹ̀ anẹ́sà sábà sọ pé lágbájá báyìí ó sọ báyìí síjọ́ pé oníkèéṣe yẹn dáadáa anẹ́sà sọ pé lágbájá báyìí nífi olóúnjẹ ìyá ni anẹ́sà sọ pé lágbájá báyìí oníkèéṣe irú nǹkan tẹ́mi máa ń fẹ́ nù ipe olánàbì ló sọ àbí ń sọ wẹ́ tí òfin náà bá sọ àwọn èèyàn gbọ́ tó bá gbọ́ tán àwọn wọ̀nyí tán gbọ́ asábà tó gbẹ́ níbọ̀ tó bá bá sáà dé síbi tàbí náà ni àbí tí wọ́n sì lọ́lá jù wá lọ àwọn wọ̀nyí wọ́n wà lọ bá Salman Farisi lẹ́yìn ìgbà tán bá gbọ́rọ̀ òféfà tán wọ́n ní ah ah òféfà sọ báyìí òféfà sọ báyìí Salman Farisi wà pé ah òféfà ah, tu a'lamu bima yaqul ntí òféfà ń yóò yé ó mọ̀ àwọn ọmọ tún yé ha ẹnu tó wínú ẹgbọ́n tó wí òféfà tu a'lamu bima yaqul ntí òféfà wí ó àwọn tó gbé ilé ìlọ́dọ̀ Salman fásitì tó wà lọ báwo bẹ́ẹ̀ bá padà wọ́n ní gbogbo nǹkan tó ń sọ tó ń sọ fún wa a sọ fún Salman Farisi fama sadaqata wala kadhaba kò sọ pé rán ló ń sọ kò sọ pé dòdò ni ṣé n tí yẹn wà yìí nù àṣẹ tí Salman Farisi wí nù ó ní kò gẹ́ ìfà tu alam bima yaqul ah, zọba mọ̀tí wí oyè àwọn lọ sọ fún Salman Farisi wí pé a sọ fún fama sadaqaka wala kadhaba kò sọ pé rọ́lọ́ ń kọ́ kò sọ pé rọ́lọ́ ń kọ́ ó kàn sáájú ilẹ̀ kò tiẹ̀ ká kọ́ tọ́ba sọ bá nǹkan Salman Farisi wa bínú òzèsà hmm? bínú pé ah mú sọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tí èwo ní kò ní pẹ̀lú ọkọ̀ ọgbọ́gbọ́ òzèsà olódodo ní àmọ́ òzèsà ọlọ́bá Salman Farisi ó dọ́rọ̀ Salman Farisi ó sọ fún wípé tí lágbáwá bá sì ti ń bínú ẹgbọ́ ara nǹkan mi táwọn tó mọ̀mọ́ bí kéwù náà nù ó ti láwọn wọ́ọ̀dù téèyàn máa ń lò téèyàn bá ń bínú tó di pé àwọn oníhàdíìsì pọ́ìntì sí báyìí pé lágbájá ń bínú téèyàn bá ti lò anytime tẹ́ bá ti gbọ́ téèyàn bá ti ń sọ fún yàn ẹni tí máa ń pè lóko tẹ́lẹ̀ tí bá ti ń fìtì sí bàbá rẹ̀ ó ń bínú nù yóò bí abubakar sọ̀dọ̀ aláwọ̀ ní ìṣòsọ́ngbà tó wà tó mọ̀ jọ ní iṣu ó ní kánà bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni ibn Khattab bìṣẹ́yìn láàrin èmi àti Ibn Khattab ìbínú nù kánà bayni wa bayna Umar lọ́yẹ̀ kó wí tọba ti gbọ́dọ̀ bá ti fìyà sí ń pèyà sí pé ọmọ bàbá ẹ̀ ó ń bínú nù gbogbo kíní ilá àwọn onímọ̀ ọmọ ẹni tí ń ká lárúbáwá nìkan ò o torí kìí ṣe kọ́ṣọ̀ rẹ̀ ìgbà tí òun fẹ́ dọ́dọ̀ sàmúlò fásitì mọ̀ pé ń bínú ó ní yẹ́dìnà omi Salman ẹgbọ́ lárúbáwá ni yá Salman ó ní yẹ́dìnà omi Salman mo pè wọ́ ọmọ yá Salman ẹgbọ́ ṣé yá Salman náà kọ́ni Salman tẹ́lẹ̀ ni ń bí nínú yẹ́dìnà omi Salman Salman ni yẹ́dìnà omi Uzaifa àwọn ọjọ́ gbé igbó fún àwọn ọjọ́ kaná pé yẹ́dìnà omi yẹ́dìnà omi Salman fásitì wa sọ fún un òfẹ́fà wa sọ fún pé a ah, mo kàdísà mẹ́rìsà lọ́sọ̀fẹ́ olókọ̀ọ́ olókún mi kó ní ààyàn dáadáa ní ní mo ń kọ́ wọn ẹ̀rùfà sì wá sọ fún pé èè tó rádìsì tó ń ka ó kọ̀rẹ́kì ó lè kọ̀rẹ́kì ṣùgbọ́n bàgráàdì kan ń bẹ tó yọ kúò ń bẹ tí yóò kó báwọn èèyàn kí ni bàgráàdì yẹn ó ní pé inna rasulallah sallallahu alaihi wasallam kana yaghdab ànábì níjọ́ tó bá bínú lóòótọ́ òdodo ni ó sọ bọ̀ tí ò bá bínú kò ní ó sọ̀rọ̀ yẹn òdodo ni bó ṣe sọ òdodo ni kì í kó parọ́ mẹ́rin yẹn àmọ́ tí ò bá bínú kò ní sọ kana yagdob fayakulu filgadobi ẹ yóò sì sọ̀rọ̀ nígbà tó bá bínú wàyárúbọ fayakulu filribọ kò sì ní bínú yóò sì sọ̀rọ̀ nígbà tí ò bínú náà àmọ́ ń jọ́ téèyàn bá ti lè tó lọ lè gbé fẹ́ lòmí ìdí pé ńgbà tó ń yọnu ni ó ti yọ fáktọ̀ ńláńlá kù ń bẹ̀ ó yọ kù o because ṣe rí ọ̀rọ̀ fúnra ara rẹ̀ nìkan tá a bá wo fa ẹnìkan ó nìkan lẹ́ni yóò analyze kò ní wo circumstances tó fi sọ yes kò ní wo circumstances èèyàn fi sọ third Salman kan ti wá ń sọ fún pé àwọn kan bẹ ó ní a máa tàǹtà yìí Salman kan ti sọ fún Hudhaifa tó ò ní síwọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí wàhálà tí ó dálẹ̀ ni pé hátà túrífà rìjálán hubba rìjálì ọwọ́ yìí ò ní síwọ́ nítorí pé ó gbìn ìfẹ́ àwọn kan sáwọn kan lọ́kàn ó sì gbìn ìkórìíra àwọn kan sáwọn kan lọ́kàn nígbà tó bá sọ ní ṣe pétọ̀ ànábì ìsọ́gbé lábọ́já olóúnjẹ ìyá ni àbí yóò ní ó tí ó kọ̀ níjọ́ tó ń bá fẹ́ sọ yóò ní yóò wà dápẹ́ ni yóò ní olóúnjẹ ìyá àbí ẹ̀kọ́ ni yóò ní sọ́nà yóò ní lágbájá olóúnjẹ ìyá hmm? báyìí sọ́sọ́là bá ń nìkan torí nǹkan ìwọ gbé sí bá nàbí òun ní náà for anybody tó bá gbọ́gbọ́n láti sọ̀sọ́lá ń bá yìn àwọn kan fẹ́ràn rẹ̀ tó bá nàbí yìn anybody tó bá gbọ́gbọ́n láti ń bá bú àbí tó fìbínú sọ̀rọ̀ sí àwọn kan kórìíra rẹ̀ anábí ó sì ń tẹ́ndà àdìkò rẹ̀ nìyí pé o fẹ́ gbin ìfẹ́ àwọn kan sáwọn kan lọ́kàn o sì fẹ́ gbin ìkórìíra àwọn kan sáwọn kan lọ́kàn wàhátà tó kíá ìkìlá fani wà fẹ́ràn kan wọ́fọ́ ànàrọ̀ tó ń sọ yìí nísìnyí wà padà fi dáyà pẹ̀lú lẹ̀ yes àwọn èèyàn yapa lórí àwọn èèyàn tẹ sábà yìí nísìnyí because níjọ́ tó bá padà yá ó dà kí ló dé tí wọ́n wá tò lẹ́yìn lẹ́yìn ànábì ló lóúnjẹ yà ni ṣé bẹ́ẹ̀ ni sẹ́yìn kó tò lẹ́yìn rẹ̀ ni àbí nítọ́sà gbọ́ náà ni yóò máa wá bí ọ pé ẹ́ bọ̀ ṣe bí sádìsì yóò wà sọ̀hìn ni yóò ló wà sọ̀hìn ẹ̀ṣẹ́ tó wà sọ̀hìn kí ló wá dé sọ pé kí mọ́tò lẹ́yìn rẹ̀ sádìsì tó sọ pé ló ń jẹ ìyá ní sọ́kọ̀ wà sọ̀hìn ni ọ̀nà kí ló dé sọ pé kí mọ́ bínú rẹ̀ hmm? fakal anabi sallallahu alaihi wasallam sọ òbẹ́fà òsèlú bá ti wá ń kọ̀ rẹ̀ tí òbẹ́fà pé anabi fúnra rẹ̀ sọ̀rọ̀ yìí o ó sọ̀rọ̀ yìí o ó fi yí kún fún wọn o anabi sọ wípé inni attakhidhu indaka ahda ọlọ́run àdéhùn tí mo bọ́ gbé tí mo bọ́ ṣe ó ní pé min ummati sabaqtuhu sabba èyíkéyìí nínú àwọn àjọ mi tí mo bá bú aw la'antuhu la'natan àbí mo làánà ẹ̀ fi ghadabi tí ń bínú ẹ̀kọ́ sọ pé mo bínú ni mo fi sọ bẹ́ẹ̀ fa innama ana min waladi adam ọmọ anabi adam lèmi náà anabi nù sallallahu alaihi wasallam agdọ̀bù ká máa wa inna ma ba'athani rahmatan lil alamin àmọ́ lọ́wọ́ bá tó gbé mi dìde sí ó gbé mi dìde kí n jẹ́ fún gbogbo ẹ̀dá àánú ni mo jẹ́ mo wá ń sọ báyìí ànáyè wá ṣe ládùá gbogbo anybody tí mo bá wá bú àbí tí mo làánà ńgbà tí mo ń bínú fajhala alayhim salatan kó jẹ́ fún ọjọ́ tọ́ tí èèyàn bá mọ́rọ̀ ẹnìkan bá nàbẹ̀sọ̀ sálà tó kó bínú ló sọ báyìí ànábì ti sàdúrà tí ó fi pàbínú rẹ̀ àbí ìjọ tẹ́ ẹ bá yọrọ yìí fò nínú nǹkan ẹ sọ ẹ àwọn yẹn ti èèyàn ti rẹ̀ ẹ wọ́n rẹ̀ gẹ́ ẹ ànábìsọ̀ sálà sọ báyìí pé ókè mo sọ tó pé mò ń bínú ni mo sọ pé ọba kó fi ṣe yóò dá wàhálà lẹ̀ ẹ̀yin ó rí i pé kékin tó sọ nǹkan tí Salman Farisi wí fún òzèfà ó le bọ̀ kó tó sọ ó méṣọ pé kò sọ fáwọn àtìlá yìí ẹgbẹ́ àwọn ló ń gbé e káàkiri òzèfà ah, sọ báyìí kò tó sọ pé mẹ́ta lọ́wọ́ tó nìkan ni mhm. ó dákẹ́ ó tó lọ sọ́dọ̀ lóyún náà pé òun náà pé mọ́dà lóhùn pé tàbá mí tí a mọ́ bá ṣe hándù ara wa àárín ara wọn ni wọ́n ti Salman Fasi wá wallahi ya Hudhaifa obodo gbọ́dọ̀ síwọ́ kó mi rú àwọn ọ̀rọ̀ yìí ila Umar ma kọ lẹ́tà si Umar pé kó wá lé ọkùn ní Sham ó wá dá ni ni jọ yanjú ọ̀rọ̀ láàrin ara ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fẹ́ gbọ́ tí mo fẹ́ fàtí fàlọ́tà ìsọ yìí tó bá sọ lójú àwọn èèyàn ni ife lẹ́tẹ̀ntẹ̀hìyẹ́nà ẹ́ àwòlàtúbẹ́nà ilẹ̀ Umar tó bá sọ bẹ́ẹ̀ lójú àwọn wọ̀nyẹn wàhálà ni ó tún jẹ́ fún òfin fàná ó tó tara ta ló ti tàbí lọ sọ ó ti mọ̀ ó lọ bá òfin fà fúnra rẹ̀ pé tán wá má sọ̀rọ̀ rẹ̀ mọ́ o bọ́ọ̀ bá wá síwọ́ làákùbánà ìlà ọmọ wá kọ lẹ́tà sí Umaru pé irú wàhálà tó wá dá lẹ́nu òun náà sì mẹ́ntí Umaru jẹ́ àwọn sàádà náà sọ̀sọ́ làwọn ò fẹ́ ẹni wọ́n sì rí mánéjì torí pé wọ́n lẹ́kọ̀ọ́ bọ̀ṣẹ́ rí tó ń ṣẹlẹ̀ fún gbogbo wa ṣe níjọ́ tí èèyàn nǹkan méjì lèèyàn fi ń jẹ́ ni ọlọ́run tí fi ń jẹ́ ni tọ́lọ́run bá fẹ́ràn tó bá já àfa méjì ni méjèèjì náà ní kí ẹ̀mọ́ bẹ lọ́wọ́ bá kéèyàn páàsì ń bẹ alẹ́ẹ̀lì ìmọ̀ ń bẹ ó wá tó kù hosnul kọfù kéèyàn ńlá dáadáa kó ní gbèrò dáadáa sometimes èèyàn lè yàwọ́ ó lè ṣe mistake ń bi pé ádámọ̀lẹ̀ ẹ̀l aljahal àìmọ̀kan some other times èèyàn lè ṣe mistake ń bi sú olùkọ́f èèyàn mọ̀ nǹkan ṣùgbọ́n èèyàn fẹ́ fi kan téèyàn ṣe àchífù tí ó dà ṣẹwárí méjèèjì ní ọkọ̀ especially tọkàn yẹn kò ṣe é rí torí pé kò ṣe rí òun náà ló ń kálukú fún exploited àfẹni tó bá mọ̀ pé tọ̀ láàrin òun àtọ́ lọ́wọ́ òun fẹ́ ṣe dáadáa lóko èyí ò jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ fi wọlé pé kò sásìkò bọ̀ pé mẹ́sẹ́ẹ̀jì yẹn kó sá lọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé téèyàn bá nímọ̀ tó bá mọ̀ kéwù kò tó bíi pé tún gbọ́dọ̀ understand àwùjọ tí ó ti sọ̀rọ̀ ọ̀mọ̀ ẹ má yẹ kí n tẹ̀yìn kò sí ilé kéwú téèyàn ó lọ kò sí jámíà tí ó lọ séèyàn ó lọ sàwúdí ni wọ́n wá kọ́yàn láwùjọ nàìjíríà níbẹ̀ ni níwọ̀n ní ó kọ́ ní ni wọ́n ò lè kọ́ pé ókè ìwọ́jọ́wọ́ nàìjíríà ẹba kọ́ nàìjíríà ìjọba tó gò fún òlé kọ́ yẹn náà nítorí ọmọ sọ fọ́nà pé àwùjọ rẹ pé mójútó ìwọ́n lọ́lọ́ àwọn tó bá ti jẹ́ àfá tí bàbá wọn jẹ́ àfá àti táwọn náà bá wọn àfá rẹ̀ àwọn ọkọ̀ ọmọ àwọn olùmọ̀ mọ̀ ní tí ó rí fún tọ́mọ̀ pé wọ́n wà náà ní pé ah báyìí kọ́ wọ́n sí máa ń ṣe o bọ̀ ẹni tí ò bá ṣe tí ò bá kùn ẹgbọ́n kí lẹ́fẹ́ kò ṣe tí kò bá fọgbọ́n débẹ̀ ẹgbẹ́ báwọn yẹn misbehave ni sọ́dọ̀ kó má jọrọ ẹ̀sìn náà wọ́n misbehave àwùjọ àwọn àfa lẹ́yìn ìgbà tán bá nímọ̀ tán ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fún ọ ní guidance lókè àwùjọ táàkì lónìí ìgbà mí ń bẹ nǹkan kan ń bẹ tó ṣe pé yóò kọ́ mọ̀ láwùjọ yẹn sáwùjọ ó tètè gbà á torí pé àwọn náà mọ̀rú rẹ̀ ìgbà mí ń bẹ nǹkan mí ń bẹ pé tó pé kò kọ́ mọ̀ láwùjọ àwùjọ ò ní fẹ́ gbà tí ò bá fẹ́ gbà tó pé ẹni tó bá jẹ́ dáyà ni ó ti fa ìsinmi ìsinmi ọlọ́run ní sọ àwùjọ ò áyà àti àdìsà nẹ́bí ò sọ́fẹ̀ anẹ́kẹ́ òní dákọ̀ nàìjíríà fọ́ òsìkò ti fẹ́ ká kò sáàdìsì tó ti rí ẹ áyà kúránì òní dákọ̀ nàìjíríà òní sàdúgbò ń kálukú ẹ tó fẹ́ sọ látọ̀ọ̀dọ̀ pé kẹrí pọ́blẹ́mù pé wọn ò nímọ̀ ni wọ́n nímọ̀ ìyẹ́lẹ̀ nímọ̀ ìyẹ́lẹ̀ nímọ̀ bọ́ọ̀lù ti fẹ́ ṣe tọ́ ẹ kí n fún ilé tá à ń sọ pé nìkan ká máa búyàn ká máa ṣe irú àwùjọ tiwa táwa wà àwọn àfa kọlọ́n bá ṣe dáadáa fún wọn àwọn àfa àtàn ti lọ àtàn tó wà nísìnyí náà gbogbo ibi tán bá kù sí kọlọ́n bá kó fún wọn pẹ̀lú àyà walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman torí pé láwùjọ tiwa táwa wà kò sábà kọ́mọ̀ ká sọ pé bóyá ìjọba ẹ̀sìn wà ó jẹ́ kí àwọn àáfàá kó gbogbo iṣẹ́ lórí àwọn ni wọ́n ṣiṣẹ́ àáfàá àwọn ni wọ́n ṣiṣẹ́ ìjọba àwọn ni wọ́n dálé ṣéwúlẹ̀ fúnra wọn àwọn náà ni wọ́n tún máa sanwó fáwọn títà òun ló ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan làwọn èèyàn fẹ́ káfà ṣe pé yóò yẹjú ayé fóun yóò yẹjú ayé fóun gbogbo ní ìjọba ti ta àwọn ti fi òun náà ń gbọ́dọ̀ ní sùúrù pé ah, ọmọ ìyẹ́dá fẹ́ kọ́ nkéwú kò sówó padà àti gbọ́ ọlọ́run pèsè ẹ́ ìtàgbé o torí wàhálà tán wá ṣe yẹn ó wá jẹ́ káwọn èèyàn wá rẹ́spẹ́kì wọn gan pé ah! àwọn ẹni ọlọ́run wọ́n rí wàhálà wọn nítorí rẹ̀ àwọn náà wọ́n wá pọ́n wọn lé délẹ̀ gbọ́dọ̀ wọn ò fẹ́ kí wọ́n fi nǹkan kan kàn àwùjọ tá ń bá bọ́ọ̀lù bọ̀ṣẹ́tùmọ̀ rẹ̀ ni pé àwọn tán já àwọn àfa àwa tán wá bí wá sí wọn ò ní mistakes ni wọ́n ní wọ́n ní mistakes yẹn sì ní bẹ́yẹn bá ti tóbi lójú yàn èèyàn máa ní tẹ́ndẹ́sì àti fẹ́ tẹ̀lé mistakes ẹ̀ papọ̀ ni bẹ́yẹn bá tóbi lójú rẹ̀ ó ní kọ́dọ̀ tó fẹ́ gba mistakes ẹ̀ náà papọ̀ tọ̀ gẹ́gẹ́ bí n tí alùsáàsì tàbí tòkòrò àwọn bàbá wa tán kọ́ bá sọ̀rọ̀ wọ́n sọ lẹ́ẹ̀kan ẹ̀yin olùfi bí lẹ́tà ṣẹ́bí ń bá rahimahullah ara ń tán sọ ni wípé wa antum wa amsa omithlukum yuktada bikum irú yín àwọn èèyàn ń kọ́ṣe yín ìtumọ̀ yín pé ó tún súnmọ́ ká kọ́ṣe yín lórí mistake yìí náà ẹni pé ah, àwọn èèyàn fẹ́ràn yín wọ́n mọ̀ yín wọ́n tún kọ́ṣe pé á ah, ó oh, lóòótọ́ àmọ́ bàbá tó wá wò yí dáadáa tá tún wọn tó tún ṣẹlẹ̀ sí umma mọ́ bá tó kọ́ ṣe yí lórí mistake tọ́lọ̀ ń bá mú yí àwọn olóògbà yí kalẹ̀ àwa fẹ́ wọ́n ṣe ká dákẹ́ tó pa fẹ́ràn yín àbí ká ṣe tàbí lọ́nà tí ó fi rọrùn só dà dáadáa yín kò ní díkù tóbi dọ́dọ̀ ọlọ́run ó kí ọdá ẹ mọ́ tún jẹ́ kílẹ̀ yìí tún wọ̀ ọ́ àwa rí pé láwùjọ wa aválù pé àfẹ́ kí nǹkan kátà àwọn àfa torí pé wọ́n ṣe dáadáa púpọ̀ àmọ́ wọ́n á ní mistakes láṣẹ. ẹ̀sìn ọlọ́run ọba ò ní wípé bí nǹkan bá jẹ́ mistakes tó wọ̀n èèyàn sì lè kú sí ká ara ẹ̀sìn ọlọ́run ni ká mọ ìyà àwọn àfa méjèèjì lẹ̀sìn méjèèjì òun lẹ̀sìn Ibn Taymiyyah rahimahullah ọ̀sọ̀ ilé ìbí bayanu dalil alábùtúlá ní tahlil síra rẹ̀ ìní ká tó bí kò sásìkò bọ̀ kí nǹkan sọ kí nǹkan ká jáde tó bá dé kó ti sọ yóò bá rẹ̀ ìní tọ́ ìní tú lárúbáwá rẹ̀ àwọn àfáà ti máa lárúbáwá tó ń sọ torí nǹkan sì pọ̀ tí a fẹ́ sọ kí nǹkan ká báyìí. Ibn Taymiyyah sọ wípé lakinna din al-Islam innama yatimmu bi amrayn din al-Islam yatimmu bi amrayn nǹkan méjì lẹ̀sìn sí ń pé àdíhímọ́ àkọ́kọ́ màrífà ti fadlil àìmọ̀tí wà hukukihim wà maqadirihim wà tarki kulli ma yajuru ila saldihim mi ò ní tú mo ti sọ sọ́márì rẹ̀ pé méjì ni responsibility wa one àwọn àfá àyè agbọ́dọ̀ mọ yìí wọn wọ́n ṣe dáadáa a sì gbọ́dọ̀ mọ dídí a sì gbọ́dọ̀ pọ́n wọn lé àkọ́kọ́ nù wọ̀fẹ́ ni النصيحة لله سبحانه وتعالى ولكتابه ولرسوله ولأئمة المسلمين وأعمتهم وإبانة ما أنزل الله سبحانه وتعالى من البينات والهدى لجيجي أقول صلى يسي ها أفا توبي سبحان تفا قوسي لا وجل وتن قوسي àti tọrọ àdúrà fáfá àti kọlọ̀ngbà àdúrà wa ṣùgbọ́n sí àdúrà wa náà tó kẹ́ni tó tó tẹ̀lé àbí ẹjẹ́ àwò dáadáa ee àfáà dáadáa ni òun níṣẹ́ dáadáa tó ṣe atọrọ àdúrà fún ọlọ́mọ mọ̀ pẹ̀lú rẹ̀ ṣẹ̀ntọ́ náà bá tó tẹ̀lé lórí rẹ̀ náà sáàdúrà wá tó kàn òun náà ọlọ́run ọgbó ọ̀rọ̀kà ọlọ́run sàmójú kò fòsùmọ́ àwọn bàbá lórí ilé yìí ọlọ́run ṣe dáadáa fún ha lórí ilé dédé ibi tí wọ́n mọ̀ mọ̀ ní fọ ó bá a báláǹsì méjèèjì torí ìfẹ́ ń bẹ torí iṣẹ́ ńláńlá táwọn ènìyàn ti ṣe ibùn tẹ́mi àwa ni méjèèjì yìí wá ń kọ́ wàlá munafata insha allah bayna al-qismayn liman shara allahu sadr méjì ò takora wọn ìyẹn lè kọ̀m̀báyì òun náà ní ká ṣe ṣe é rí gbogbo èyí táwọn èèyàn ń ṣe tá à ń bára wá jà ẹyọ ọ̀kan la fẹ́ mú bẹ̀ ni ó takora wọn ó ṣeé ṣe papọ̀ ó ṣeé ṣe papọ̀ wípé kẹ́ẹ̀mọ́ yí àfá ńláńlá nẹ́sílá lábájá síláì lábájá síláì lábájá síláì pé ah kẹ́ẹ̀wọ́n tó pa àmọ́ pẹ̀lú ẹ̀rí ẹ́ ilé ah, iná àtún gbọ́dọ̀ fílẹ̀ sọ̀sọ̀ pé yìí ní síbáyò ó gbọ́dọ̀ sàlàyé rẹ̀ tó bá sì kó ẹ̀kọ́ sàlàyé tó bá wà ní kó sàlàyé sàlàyé ibẹ̀ ń wá ní experience àti ọ̀rọ̀ sàlámọ́tù sọ́jírì táwọn bàbá wa sọ ibi tó ti kọ́ mi torí lóòótọ́ déyàn bá ní tí bá ń bá yàn fa ẹ̀yẹn sáà máa wò ẹ̀yìn ó rí pé ìtẹ́yàn bá ti mọ̀ wípé kò lè tọ́ sí ìyàn èyí sábà fa wàhálà púpọ̀ lórí ẹ̀ kéèkèyàn púpọ̀ nísìn báyìí nílẹ̀ Yorùbá àti ìdájẹ́ ìjọba máa fẹ́ jọba àwọn ọmọ bá ti mọra wọn ẹ̀yìn ó ṣe wọ́n ẹlẹ́yìn tí oníjọ tí òjọba tí oníjọba onípọ̀ tèyí kí ni bàjà sí ṣé tẹ́lọ́ bá bá jà sí máa jẹ ni tọ́ níbi nǹkan tó bá ṣe pé bá fẹ́ kẹ́yàn náà lè fi máa ń fa wàhálà ẹ́ ah, ni wọ́n fẹ́ yan ọba èwo ń tèmi ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ yàn máa mú kún ìjẹ́ ńlẹ̀ wa wọ́n fẹ́ ṣe kí nìkan sọ ìjọ nǹkan bá tó náà ni gbogbo àwọn nǹkan míì tá ń sọ ń ìfẹ́ inú ni mo fẹ́ jọ̀gá ni torí pé èèyàn fìpé èèyàn tọ́ sí ni bá ti tọ́ sí èèyàn jà sí pọ̀ kí ni jẹ́ pé gbogbo ẹni tó wù lè já mọ́ lọ́wọ́ kí pé kò gbọ́dọ̀ pé ìgbọ́dọ̀ ṣe náà ṣé ẹnìkan ti ṣá ọlọ́run bókan lọ́ọ̀kà ah ẹnìkan orí ṣe dáadáa pé ah kò rí ṣe dáadáa púpọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣe ah ẹ̀dàpọ̀ òun sì bẹ́ẹ̀ tàjà wa lọ ẹ lọ sí nǹkan tí ó fi rí ṣe dáadáa kan torí agbọ́dọ̀ ṣe o kí ọ̀wá ni kò rí ṣe dáadáa ẹ̀yọ kò ṣe ìwọ̀ tí wò wá ní tó ló wà ṣe ètò ìbẹ̀rẹ̀

rọ àyí táwọn èèyàn fẹ́ ni pé kan sọ fún wa pé wọ́n lọ́wọ́ mọ ṣẹ̀ríà ọ̀dà gbogbo àmọ̀ ṣẹ̀ríà ẹgbọ́ èyí ò lè fẹ́ gba olólòdò ni mí èso lòdò gbogbo wa lámọ̀ ṣẹ̀ríà ee gbogbo wa gbogbo wa lámọ̀ ṣẹ̀ríà òyìn ò lè. ṣùgbọ́n ṣé a mọyì àwọn èèyàn tá a fẹ́ bá sọ̀rọ̀ tó sẹ́mu tó fà àwọn èèyàn náà mọyì ọmọ yìí kò fẹ́ jẹ́ ọmọ yìí ọlọ́run ta sínú fitra ni ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ òní wípé a ti gbé sí lẹ́bù pé in tí wọ́n fi ń gba yìnyẹn kò sí basis fún ẹjẹ́ fún lẹ́sàn fún ọba lágbájá wà láàwọn ọkọ̀ wa náàwù ẹ́n táà sí lé mọ́ Kùránì pé náàwù kínú ṣe tẹ́yàn bá kọ́ náàwù èrò níwájú jọ́nà ni ṣàgbé ìtumẹ̀ ní pé nǹkan tó fi yẹ kó fi mú fún níyì ló ti wóhùn tí àgbẹ̀ ẹ̀yẹ́ tí ló tó kù òun náà mọ̀ pé tó bá gbà pé náàwù bá wúlò ó tọ́ sí yìí ìjọ́ ọ̀sán pé kò wúlò òun láti rí pé kò sí kò sí òfin ẹ̀rí ìyànfẹ́ tó èyí sábà rí ẹni tó bá ṣe dáadáa sí ìyànfẹ́ kò sí náà kọ́ lágí ní pé lọ́wọ́ bá wà wà látẹ́lẹ̀ kan ara jọ sí ọba yìí àwọn onígbà wà láyìn dáadáa ni wọ́n torí pé ọmọ ìyẹ̀ fẹ́nìbọ̀dì tí ó rẹ àwọn àfáàtà ẹ̀bá ti ń so ọba ti dọ́dọ̀ ẹ mọ́ bá wí púpọ̀ pé kò mọ iye wọn because ẹran tó fà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìbẹ̀ náà àwọn ètò pé nìsí kò fẹ̀kẹ́ bọ́ lárúbáwá òyìnbó náà ló ká yóò sì rí pé kò mọ̀ pé lárúbáwá kan ni wọ́n ti sọ ìbò ẹ̀gbọ́n yóò fi fẹ́ without it náà mi ò gba ibẹ̀ yẹn kọjá náà ẹ́ tọ̀ kò ní mọ̀ yìí tọ̀ àmì tó bá ti mọ̀ yẹ́ ìṣòro ìṣòro tẹ́sí bá ti ń dágbà tẹ́lẹ̀ yóò máa mọ̀ ńlọrin kọ́lọ̀ kó ṣe kó sọ́dọ̀ àìkún dáadáa fáwọn bàbá wa ẹ̀rì mo sọ pé máa ń ma àwùjọ ẹ̀ ọba náà ọba lọ ní bá kó sàlékún orí wọn àwọn tó ti kú nínú wọn kọ́lọ̀ kó kẹwọn àwọn tó wà kọ́lọ̀ kí sàlékún orí wọn ọba ẹlẹ́ẹ̀kẹ́ ìfà nílọrin ọba náà ń Suleiman ọba Suleiman Ali pé ọba ọba ẹ̀ orúkọ rẹ̀ kan ti jọ́kan náà àwọn ọba ni tẹ́ẹ̀bá jẹ́ Suleiman yóò jọba bí wọ́n ń jẹ́ Abdulkadir wọ́n pè lọ́ba tẹ́ẹ̀bá ń jẹ́ Shuaibu wọ́n pè lọ́ba ẹ́ gbogbo àwọn tẹ́ẹ̀mọ́ ń gbọ́ ló kàn gbogbo Shuaibu ọba Abdullahi gbogbo ń jẹ́ Shuaibu ni Shuaibu bá wa ẹ̀hẹ́n báwa gbogbo tó àwọn baba Suleiman ọba sóró ẹ̀hẹ́n ọba Suleiman ni tọ́ọ̀ba Suleiman olọba ẹlẹ́ẹ̀kẹfà nílọrin àáfàá wà níjòkó afátàfíìr àfáàtà àfọ́gbà wọ́n wá ń ṣe tafsiru nù Ramadan bá ṣe máa ṣe tafsiru náà wọ́n wá dé bí aya suratu namli tó ajá náà sì wá fẹ́ ka aya fún tafsiru bí Qur'an lọ́wọ́ aya tán fẹ́ ka ní innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim mo lóhun lẹ́nu o aya hmm? tán fẹ́ kánú ajá náà sì wá gbogbo Qur'an báyìí pé tọ́ afẹ́ káyà báyìí àmọ́ Sùlèmánà lọ́ba àbá àti wíkí ń ká tọ̀ torí títóbi táwa gbé fáwọn èèyàn tí èsì ṣe nǹkan tó bá dì ṣùgbọ́n pé pé ó yẹ ká rẹ̀gúlétì ẹ̀ díẹ̀ torí gbogbo ṣe òkè èèyàn bá ṣe tó ń kọ́ nǹkan tó fẹ́ nìyẹn níyì rẹ̀ ń kọ́ ẹnu òfin gbọ́dọ̀ jù ú lọ ajá láti ìbá débẹ̀ ó wù ní ẹ̀fẹ́ àpilẹ̀ afẹ́kí ń ṣe báyìí ọba tóbi lójú sẹ́wọ̀n pọ́ bá ọmọ ọmọ àfáà límì ni fàáfáà lọ́ba kéṣe mi ní ìwà pọ̀lọ́ àtọ̀ ajára ìbá ní ìnáwó mi ní olóòkọ ọba wà ìnáwó bismillahir rahmanir rahim ah! bàbá bàbá múrùmù tó tẹ́jà tùfásírù pé a ah! nínú kùránì olóòkọ ọba bó láyà ṣe àbá àtàsírì wa ni ajánáṣí kìí ṣe bó ṣe wà nù mùsáàfù tèmi nù òun wò pé àṣẹfẹ́ kó bá yẹn ni ẹ bá ń ka yókù ajánáṣí tún wo ni ìnáwó mi súlẹ̀ ìnáwó mi olóko ọba bàbá gba ah, ẹ wò dáadáa kìí ṣe olóko ọba wọ́n tún ká ẹlẹ́kẹta èyí tó wá nù tíra tèmi nù kùránì innahu min sulaymana wa innahu bismillahir rahmanir rahim ọyá gbé èmi ti ọyá wọn náà kàwẹ́ ọwọ́ wa sàlàyé pé à ń bàbá wa ọba lọ́rin wọ́n tóbi lóòótọ́ àmọ́ Sulaymana kí nù kùránì náà wọ́n rí tábìtà náà tí ọba ní sílẹ̀ mọ́nà kùránì èwo sílẹ̀ mọ́nà ti wà yìí nìsín àwọn náà ní bínú súrẹ̀ ọba náà wá ní ẹ̀bá ń gbé gómìnà ká iná omi súlẹ̀ ìmọ́nà wà iná owó bismillahi rahman rahim tọ̀ nísìn irú àwùjọ tá a bá nù. tọ̀ nígbà tá a dáwùjọ yìí nìsín àwa mọ àwọn nǹkan kan mi àwa fẹ́ bá àwùjọ yìí lò pẹ̀lú ọkọ̀ yìí àwa bà àwọn nǹkan wá wà dìbí pé àgbogbo ah, tó wù ká ilé mọ̀ o kọ́dà tó ju eléyìí náà lọ o ẹ̀fà àwọn bàbá wọn lẹ̀ bó ṣe wà. àní á á fi wọ́n lẹ̀ ṣùgbọ́n ànàfẹ́ hàtìlélá wà ní rọ̀ṣúlẹ̀ bó láṣẹ pẹ̀lú ẹ̀ so now ìdánwò láti wá manage táwa present ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ torí káwọn èèyàn wọ́n ti rò pé bóyá afẹ́ rí wọn fi nì ni tó tóbi yes a gbọ́dọ̀ present ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ nísìn báyìí ní àṣà alárúbáwá ní pẹ̀lú ẹ̀rí lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn tó ń jẹ́ muhammadu ń bẹ̀ tó wọ́n bẹ̀ muhammadu bin maslama al-ansari Muhammad bin Abi Bakr ẹ́ eh? àbí bọ́jẹ́ ń kò wọn náà nù wọ́n ò kò wọn ló kọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ti wà àwọn ti kọ́lẹ̀ tí ò sá nẹ́bí sá lára ọ̀sá lára ẹ́ ó lọ ẹgbẹ́ Muhammad àwòkọ́ bó láti fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rí àti pẹ̀lú wákè yìí èyí àwọn eh, aṣàlàyé ni bí wà fà yìí ṣe ṣàlàyé ń jọun náà pé àìrí yín bí kọ́ ò ṣùgbọ́n ha bàbá fẹ́lẹ́ yẹ báyìí kan báyìí ló láìpẹ́ kó ṣẹlẹ̀ sí yín gan nínú nǹkan táyìí náà tó ní dẹ́kó ṣẹlẹ̀ méjèèjì ní ẹja kó papọ̀ but ẹ̀kọ́ pọ̀ níbi ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ alákọ̀ọ́kọ́ lọ kí lẹ́lẹ́kẹ̀ alákọ̀ọ́kọ́ jàre pé ẹ̀kọ́ pé ò oh, mo mọ yìí lágbájá mo sì mọ̀ pọ́lọ́wọ́n ọba sọ báyìí báwo ni màá ṣe ṣe anybody tí ò bá ti sí nírú environment òun kàn lọ straight ni tó bá lọ straight yóò dá wàhálà tó pọ̀ lẹ́ kọ́dà gbàmí ìgò lè mọ́ correct. ọ̀rọ̀ tá a sọ yìí kílẹ̀ rí rẹ̀ pé méjì ni ẹ̀sìn ká mọ iye àwọn tọ́lọ́wọ́n ọba bá lò ní sábàbí láti fi ti ẹ̀sẹ̀ síwájú bẹ́ẹ̀ ká ṣe an-nasihatu lillah wa li rasul méjèèjì ní ká máa gbé sọ́kàn òun náà ní ká máa fi define maslaha àti mafsada hmm? kí sẹ́yọ̀ kan kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ni wípé ọlọ́run bá sọ fún wa ọlọ́ni inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin anabi ibrahim kana umma umma ní kí ni túmọ̀ umma ìtumọ̀ pọ̀ táwọn afásọ́láfù wá fún ara rẹ̀ ni jami'an li khisalil khayr kò fẹ́ sí nǹkan dáadáa kan tí ń bẹ lára yẹn tí ò sí lára rẹ̀ ìtumọ̀ kanu ìtumọ̀ kejì pé huwa imamun yuktada bihi yes ìtumọ̀ umman again get muqatil fasada àtàbọ̀ ọ̀bẹ́dà mahamadu musanna ti sọ. so tánàbí ibrahim bá jẹ́ ó mọ̀ pé ìmáàmù ni yóò tàdá bì yí tọ̀kì bọ́lọ́run bá ṣe sọnù ẹ wá gbọ́n tọ́lọ́run bá wí ń gbò mí. ọlọ́ni qad kanat lakum uswatun hasana fi ibrahim walladhina ma'ahu idh qalu liqawmihim inna bura'u minkum wa mimma ta'buduna min dunillah ẹkọ́ ṣe dáadáa lára Ibrahim àtàwọn ìjọ rẹ̀ nígbà tán sọ pé ọsọ fáwọn ìjọ pé àwọn onírọ̀ kan ṣe pẹ̀lú yín àníbá yín sọ́sà tẹ́ ń ṣe àníbá yín ṣe ṣírkù tẹ́ ń ṣe ẹwọ́ ọlọ́run bá yín sọ́tán kí ọlọ́run á fi ilá sí sanabi Ibrahim ó ní ilá kọ́ọ̀lá Ibrahim lé àbí láàtàkùrọ̀ nàlá gbólóhùn sanabi Ibrahim sọ fún bàbá rẹ̀ pé máa tọrọ àforíjì fún ẹmọ́kọ̀ọ́sì rẹ̀ àyà yóò tako pé umma ni kò tako pé kọ́ọ̀nìtì ni kò tako pé hanif ni kódà kò tó tako pé summa awhayna ilayk an ittabi millata ibrahim hanifa ọlọ́run ní anáṣẹ́ pé tẹ̀lé lánàá rẹ̀ bọ̀ títúmọ̀ ẹ̀ ní pé ọlọ́run ọbọ̀ òfin fẹ́nìkan kan ní isma fẹ́nìkan bẹ́ẹ̀ kò ní níbi tó kù sí kò bẹ́ẹ̀ ṣe ọlọ́run wá tó wá ní ilá ibrahim ẹ má tẹ̀lé ń bẹ eléyìí kéèyàn wá ní torí kọ́lọ́ọ̀ ká ìyẹn aláìmọ̀kan ni Ibrahim tòmọ̀dájọ́ tàwíìdì tòmọ̀dájọ́ tọ̀ tá a lé ọjọ́ pọ́tà òhìdì lọ́dọ̀ rẹ̀ èèyàn máa ń wà tí ò ní tí ó sì kíní kàtà ní tẹ̀lé lára rẹ̀ náà ni ní tí bí ń jẹ́ èèyàn náà nù. ká gbọ́ oyé papọ̀ ká bá dé gbọ́ oyé papọ̀ ẹ̀sìn ọlọ́run bó dùn àpọ́nlé àwọn bàbá tá a fẹ́ protect ní odò ṣùgbọ́n tá a bá fi ṣe kan aláhìsádìlá ẹ̀họ́ tẹ́ àwọn bàbá ilé gbogbo tó dáa àwọn bàbá táwọn wúyè wọ́n àwọn sàájú ànábì sallallahu alaihi wasallam àwọn oní hadith ọlọ́kùn sàlékún orí wọn àwọn afáàsùn náà ọlọ́kùn sàlékún wọ́n bá a débi wípé tó bá gbẹ́nì kan bá ń bẹ̀ tó jẹ́ ìmáàmù yóò padà yìí tó bá ṣe kátọ̀ wọ́n ò sì ní kọ́lá wọ́n sì máàmà wọ́n ò ní kí kátọ̀ rẹ̀ kó kọjá rẹ̀ àwọn àfa pé àwọn ó fẹ́ fún alexander kan nǹkan Imam Bukhari rahimahullah ó mú hadith wa hadith yìí nínú khilafu tó wà nínú umma yìí tó yẹ pé kò padà sí khilafu mọ́ ó ní pé Abdullahi bin Mas'ud radiyallahu anhu lóòótọ́ ha kùránì ọmọ kùránì ọmọ ògbẹ́ àmọ́ àti fáìn ó ní bìlífù pé kúlà àwọn obìnrin ọbìnrin fọlá kúlà àwọn obìnrin ọbìnrin náà sẹ́mi àti mọ̀ yìí pé kò sí lára kùránì ipe anabi máa ń sọ wọ àmọ́ mu àwùzà tá a lè ní tálẹ́ ní kàmọ́ tó ṣe tàwíìzù fún hasan àti òfin. tọ́ bó ṣe ní bìlífù yẹn létà ìgbà tó Osman kó Kùránì jọ kẹwàá tí kódà àwọn táwọn ìjọ ìsàfilàbí náà sí ní sàmà pé ààyè ah, Kùránì. Ah, ah, tọ́ Imam Bukhari wá fẹ́ múru hadisi wá ti ń sọrú ẹ̀ fún Mas'ud débi pé kọ́dà ń gbà yẹn torí confusion tí mọ̀ sí òdì níbi ọ̀sán pé ó gbìyànjú lórí ẹ̀ ọmọ kùránì kò sí tí ó sọ bá kò sí láti sọ́lá ọ̀sán parẹ̀ nípa kùránì alábìnrin kọ́dọ̀ kùránà an arba àti nafa ẹ gba kùránì lẹ́nu àwọn mẹ́rin ara tábìlì akọ ní abdullahi nasir ibn abd alábìnrin man sábà hù ayẹ́kọ̀ọ́ alkùránì gabdan tọ̀ríyàn kama ounzin ẹn tó bá wù ó ké kùránì fresh bọ́lọ̀ sí sọ́kalẹ̀ falẹ̀yẹ̀kọ̀ọ́ alakirọ́ àti ibn kó wá sọ pé aṣọ pé kíní kan ìwà náà náà ó mọ́tò mi so ó ní authority yẹn authority náà ní máa mú yàn conviction ní máa mú yàn ṣe mistake sẹ́wọ́n authority yẹn ni àwọn tí ò bá ní mà tó ẹ fẹ́ exploit wọ́n fọ́n kò ní gbà ẹ̀jẹ̀ ẹnu ẹ̀wọ̀n nípa yẹn dáadáa nísìnyí tí mo bá nímọ̀ jẹ́ nìkan lọ torí pé mo máa ṣẹ́tí mo ṣe lórí ẹ̀ nípa àná ìrìnà pẹ̀lú wádìí mo ṣe á ah, forty years gbọ́dọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ọlọ́run ọba lè ṣàdánwò fún kóyá mi ò ní sọ̀wọ́ àbúmẹ̀gàn lẹ́yìn forty years yóò tóbi lára mi tí ẹnìkan bá wà mọ́ orú sọ̀wọ́ àbù yẹn kò sí tó wá sọ fún mi pé òun lẹ́nu yóò lọ́mọ̀ dúró tì ó ti mọ̀ pé yóò lè fún mi yóò lè fún pé àní ṣé o wẹ́sọ̀ ogun tẹ́sọ̀ pé sórí dùtúrọ̀ mi lórí kí ni mo ṣe rí náà mo kọ burú bí kí kò sọ ní iṣẹ́ ti sọ gbẹ tán dọ̀ sẹ́wọ̀n bó ṣe rí sọ́wọ́n pé túmọ̀ ẹ̀ ní pé yóò pé ẹ ẹ ẹ kó bá jẹ́ dọ̀ ìṣirò tọ̀tọ̀ pé yóò lè lára rẹ̀ ẹni yóò mọ̀ wá mọ̀ sọ́rí action rẹ̀ pé ó ti mọ̀ pé yóò lè mọ́ ní alẹ́ ẹgbà yẹn ṣẹ́ ẹgbà ọ̀rọ̀ tó sọ yẹn ẹgbà wọ́n mọ̀ pa dábàbò ìwò mọ́ kí ní ìnà ẹ pé ẹ náà bá ẹ̀kọ́ ẹgbà ìwé sáfàánà yóò àbádé sẹ́gbọ́dọ̀ rẹ̀ lòdó bá ti wá àdánwò nífẹ́ ni tó bá jù ú lọ. ó ní ọlá tí ń ṣẹlẹ̀ o ọlá tí ń ṣẹlẹ̀ o ẹ́ kọ́dà ọlọ́run ọba ní máa ń sọ èèyàn ń bẹ̀. so tó ń kálukú nu wọn wá rẹ̀ sóore fúnra wọn sẹ́ẹ̀rẹ́ yìí tí ò tó o la ẹ̀sẹ̀ tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ kó mọ̀ kò fi kó bá. àyè bá o yóò kó bá ọlọ́run bá fẹ́ dá òun wípé kò fẹ́ nǹkan tó pé tán ọwọ́ adé lè yìí ọwọ́ wa ti gbóńbẹ̀ pé iṣẹ́ ti fọ́ gbóńtẹ́ sọ̀tán ah, ok yóò ní ẹ kí lẹ́lẹ́sẹ̀ ẹni ọdún 50 wo lẹ fi waste time yìí náà tẹ́lẹ̀ fi waste time yìí lórí mọ́sálà tẹ́sẹ̀ ń dámú káàkiri ẹ ní ìdánilọ sàúdí fún náà ẹ̀dí rẹ ti wà ń báyìí náà ẹ pé ó nìyẹn àdìsí Bukhari ṣé mo fẹ́ ní òkè àdìsí Bukhari àwọn àyímọ̀ Bukhari pé tọ̀ ọlọ́run bò fi sọ̀wáàbù síbẹ̀ fún ṣé ìwé èèyàn tó ti wá gbìyànjú sínú ẹ̀sìn yìí sáà fẹ́ sí nǹkan kékeré ìdáṣẹ rẹ̀ nù ni. tọ́ náà abdulhamid masoud bukhari wa gbàdí sí wa ibi tábìlì náà tún ní confusion dé wípé mu àwòrán tanzania sínú quran kánà yàhùkúhùn máa mìíràn lọ́sàá ìmọ̀ ha kúrò ní musáfù tiẹ̀ ẹ má jẹ́ kí nǹkan tí ò sí Qur'an kó jẹ́ mọ́ Qur'an sẹ́wọ̀n pé wọ́ọ̀dù yẹ gbogbo gbogbo tí ó ṣe lára níbi Imam Bukhari má dìí sí wa tán ó sì yọbẹ̀ ńkó ẹni tó bá lè ṣiṣẹ́ tó lè ṣe jámù òrìwà ayáàtì ìgbà Bukhari gbà dìí sí ọ̀tà lọ́dún gbà wá nàṣà ìrànlọ́gbà dára tó ti ní ọ̀padà rí yóò tún pé ah, ah, ah, eléyìí wà ń bẹ̀ Bukhari mọ̀ yóò kàgbé wà gákàrà kàlámà náà wà ẹgbọ́ ó kàṣà àwọn ọ̀rọ̀ kan tó jọ ìtumọ̀ ẹ̀ ni wípé fìtínà ni ó jẹ́ fún yín kẹmọ́ tíra mi ní ti gbogbo èèyàn ló fẹ́ lò kò fẹ́ kí ọlá Ibn Mas'ud dínkù lójú yín kò sì fẹ́ kẹ́ gbàtàn jẹ́ kí ṣúgà tó wọnú ẹsẹ̀ for question ni pé èèyàn mélòó nínú àwọn èèyàn tí wọ́n ń pera wọn láàfáà lónìí ni wọ́n wà mẹ́sìn dé lẹ́bù yìí information ti pọ̀ débi pé tó bá ti wá ó ti rí ẹ́ sẹ́ẹ̀rí kéṣẹ́sì nìkan ni wàhálà ti dé ìṣẹ̀lẹ̀ sí dókítọ̀ ó ń ṣẹlẹ̀ sí lọ́yà àwọn náà ní iṣù ara iṣù tí dókítà náà ní kó dọ́rọ̀ pé mo ti máa ti ń ṣe mí mo ti gọ́gbẹ̀ kí ló ah, ah, ni dókítà profession ti wà ó wà regulated ó bá mọ̀ jù mí lọ ò lè gbowó oṣù lórí ẹ̀ yes ó bá mọ̀ jù mí lọ ò lè gba dọ́kọ̀ ò lè dọ́kọ̀ ẹ̀gbọ́n sẹ́mọ̀ ọkàn dọ́kọ̀ balẹ̀ wọ́n ló mọ̀ iṣẹ́ ìṣẹ́ ẹ̀kọ́ máa sọ lè fi táìmù rẹ̀ fi wá nǹkan míì tí wọ́n ló jẹ òun bá wá mọ̀ tèmi níjọ́ tó bá fẹ́ pé èèyàn fọ́rọ̀ mẹ́sìn mi wọ́n pè wò nípẹ̀ ọ́ so ọkàn dọ́kọ̀ balẹ̀ because profession yẹn wà regulated ẹ̀sìn everybody lónìí òun ní fi ń ba àwọn àfa ẹgbọ́n onye fi ń bá yẹn ẹ má bínú ẹ má bínú ọlọ́run bó tún á nìbí wá ṣe yóò sì gáìdì wá. sọ ẹ yóò ṣe ń bàbá níbi Ibrahim yẹn sọ ní ní Ibrahim ẹ lórí ilé kò kankan ń bẹ tí ò ní níbi kan pé ẹ lórí ilé ìjọ ilé yóò bá ṣẹlẹ̀ ńkọ́ kí ni ká ṣe ó ní ولكتابه ولرسوله ولأئمة المسلمين وآمد méjì ni ẹja kó papọ̀ ká sì máa tírẹ́nì àwọn èèyàn lórí ẹ̀. another doctor tí mo fẹ́ ká wò ó ní wípé sẹ́rí gbogbo nǹkan tá a mọ̀ lónìí àfáà wa ọlọ́run bó ṣàlékún dáadáa yín ẹ mọ̀ ọ́ wàláhì gbogbo nǹkan tá a mọ̀ lónìí tó padà tó múfẹ́ wá lónìí o àwọn kan nínú gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tán bìlọ́ǹgì sí tọ́ ifá tàbí mọ́sáàbù kan ni wọ́n jẹ́ kárí achieve kéèkó bó ti bẹ̀rẹ̀ náà ni o kéèkó bó ti bẹ̀rẹ̀ ni o ní ìsinmi àyà alhamdulillah kò sẹ́yìn kàtí ń sọ ọmọ asọ̀rọ̀ àkídà ni asọ̀rọ̀ ṣẹ̀ríà ni asọ̀rọ̀ ìkẹ̀kọ̀ wàhálà ṣẹlẹ̀

wọn ò gbọ́ tí ẹlòmíín sọ ń pa wọn wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn kan ní nǹkan gangan òun lẹ́tí ní táàfin sàrẹ́mọ́tò làálùbà lónìí o kìí ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí o níbẹ̀rẹ̀ o wọ́n jà wọ́n jà fò ó ṣùgbọ́n kwẹ́sàn tẹ́ yóò béèrè ò ní pé irú mọ́sáìlì yìí ní sí pé wọ́n jà àwọn táwọn fẹ́ da ìlú rú sí wọ́n kọ́ mọ̀dé lẹ́bù yìí ni kìí ṣe tó tó tó ilé pátá náà ìtọ́fẹ́ pátá nìkan ló ń kà náà pé kí ni lọ́wọ́ eh? eh? kò ní kọ́ ara ń táwọn àfá ń kọlù tára tí wọ́n fi ń balẹ̀ ewé eh, wàhálà tèmi ah, wọ́n wàhálà ṣẹlẹ̀ kí tó wá tó ṣẹlẹ̀ again láíláí a good example gbogbo wa lábọ̀ pé mọ́mù ọmọ kí mọ́mù ó sì respect kódà ìjà ní ìjà ní Iraq ìjà tó bá wọn ìjà ní pé yes alùmọ̀dínà àwọn ọkọ̀ rẹ̀ gbà àwọn mọ̀lìkíyà náà sì gbádùn rẹ̀ gbádùn rẹ̀ gbàgbọ́ ẹ̀ hàn ọmọ wa ni nígbà tí Imam Malik dé Misra tó di wípé àwọn nǹkan kan hàn sí náà kan tó ń tako Malik ara àwọn mọ̀lìkíyà náà gbà wàláhì ara wọn ò gbà ara wọn ò gbà kọ́dọ̀ ó lé ṣe tó bá ìpé lóòótọ́ èèyàn bá wájá àwọn tí ìtọ́bá ti rí ó pé ha ha àṣẹ wàhálà làwọn kan ṣe tára fi nírú eléyìí tí ìsìta níyìí má jẹ́ kẹ́mi sí inú ẹni tí ó tún bá dàrú èèyàn mélòó ló ṣe gbogbo nǹkan tá ń pè lẹ́sìn lónìí òjò àwọn masáìlì masáìlì kan gbogbo ní kọ́ra àmẹ́ni tó sọ tẹ́lẹ̀ ìwà kan sọ ìwé ìwé ẹ̀ ní ìsìnkú tẹ́lẹ̀ ìwà pẹ́tọ̀ lápájá mọ́dáàbù máàlìkì ni àwọn kan bẹ táwọn sọ́ọ̀dì máàlìkì àti òkú láéláé kò sí mọ́dáàbù máàlìkì tàbí wọ́n ti jáde pẹ̀lú àtẹ́yìn bá sọ wípé àdísà nẹ́bì ló sọ báyìí ẹgbọ́ kò sí ti sẹ́nì kẹta ọ̀rọ̀ nẹ́bì náà ni ó lè ọ̀dà nẹ́bì lòun ti ń dà àdísà ń pẹ́ ẹ̀lẹ́ fọ́ọ̀tì ẹ mọ̀ pé ibẹ̀ kì í sí báwọn bá ṣe gbọ́ yé ń pè é báwọn ṣe gbọ́ yé ìwọ ló wà á fẹ́ lu stupid òun ni pẹ̀lú mọ̀ nítorí ṣe mi ìfẹ́ nífẹ̀ẹ́ ló ń pè mí o nìkan lọ sókè ni kò sẹ́nì kankan tó fẹ́ jáde sí Imam Shafi'i dé Madina ó dé Misra pẹ̀lú àwọn because àwọn àdáàsì ti ṣẹlẹ̀ kọ́lọ̀ ń bá kó kàn tún wá ṣe káṣì máa ní sùúrù náà ni èmi sì ìpèmọ̀démọ̀ ọ̀rọ̀ ìsọ láwọn mọ̀dárí tí wa tá a bá ní àtàwọn àlàkọ́ tí wa àwọn tá a bá ti pé wọ́n ní méìlù tí wọ́n ní inclination sí dáwà àbí ìmọ̀ ẹjọ́ ẹgbẹ́ ká kọ́ wọn láwọn ọrú wàhálà tó ti ṣẹlẹ̀ yìí ká tó àṣìṣẹ́ kan fi lè appreciate bá a ṣe rí píìsì yìí wọ́n dà bẹ́ẹ̀ni ẹ̀yin ó rí pé láyéláyé nàìjíríà táwà ẹni sẹ́ni tó bá witness civil war kò sí ẹnì kankan nù wọn tí wọn fẹ́ ẹjọ́ kókó dé ẹ má jẹ ajagun máa o àbí ẹ má jẹ ajagun máa ni wọn máa wí tọ̀sẹ̀ ẹ̀ witness ẹ̀ náà wọ́n máa sọ bẹ́ẹ̀ náà ní anybody tó bá karú àwọn nǹkan wọ̀nyí tó ti ṣẹlẹ̀ tó o pé ah, abálọ́lá yìí yóò àdàbí pé ah, abálọ́lá yìí àti yẹ́ làwọn náà ẹ̀hẹ́ ó wọ̀ pé káwá lè mí sí wọn ṣètọ́nù lè gbáyàn mú o mọ́jẹ̀ nǹkan sọ́wọ́ ó gbà tí ó mọ̀ Imam Shafi'i dé Misra nígbà tó gbé àwọn ọwọ́ tó ń gbé kí ni Imam Shafi'i náà sì rí òun nìkan méjì tí mo fẹ́ sọ yìí àwọn èèyàn fẹ́ràn Malik púpọ̀ ọlọ́run kọ̀ bóòlù púpọ̀ lójú ayé pé ká pé yẹn wá Madina wọ́n sì ti ń lo mọ́tàbẹ̀ ní Andalus lójú ayé so ìfẹ́ràn yẹn wá débi wípé Shafi'i fífẹ́ amúmọ́ Malik ẹ ti ń gbé kọjá nǹkan tí kan kọjọ wò ẹ tún jẹ́ kó máa ta fún bí tó sádìsà nẹ́bì gbẹ́ wà ẹ̀yìn tèmi náà débi pé ṣáàbì ibi wọ́n bá mọ́lìkì lédè ní Andalus tójó ò bá rọ̀ wọ́n máa ń lọ gbé fìlà kan jáde fìlà mọ́lìkì wọ́n ń pè wọ́n gbé ọyá ẹgbẹ́ kalẹ̀ sọ irú eré ìmúṣáájú ò ní fẹ́ dákẹ́ bọ́ọ̀ mọ̀ pé yóò sọ̀rọ̀ lẹ́nu pé ṣé mọ́lìkì wá sàfà ẹ̀ ni ṣáàfì wa ń sọ báyìí ò rí báyìí mọ́lìkì náà ṣe báyìí bí ṣe ń ṣe yẹn tó báwọn yóò fún ọmọ ṣáàfì lọ́pọlọ ara àwọn ọmọ kéwu ọmọ kéwu mọ́lìkì ní aṣáàbùn abdulaziz àwọn tó bá kàá sí ara fẹ́kẹ̀ ẹ́ almadhhabi aṣáàbù asbag ibn qasim àwọn àfá àmàlìkí àmẹ́sìrọ̀ ni aṣáàbù fúnra ẹ̀ fún àfá ńláńlá ni aṣáàbù àfá ńláńlá ni aṣáàbù wà wà mí sùjúdù ibi tó fi trekking dé pẹ̀lú ṣáàfì ṣáàfì yìí sì súnmọ́ àmàlìkí àdáhùn tìbí aṣáàbù ma wá sọ níbi ìforíkọ rẹ̀ pé Allahumma amiti ṣàfi'iyya ọlọ́run pa ṣáàfì yìí ẹgbọ́n ọlọ́run jẹ́ kí ṣáàfì yìí fún o ẹwọ̀ zahaba ilmu malik ah imam malik fẹ́ lọ ní ó fẹ́ mọ́dá ọgbẹ̀rún aṣáàbù ẹnìbọ̀dì tó wà lọ lórí aṣáàbù ó gbọ́dọ̀ mọ aṣáàbù dáadáa kó fáfà ńlá ńlá ni ló fi lè gbọ́ rọ̀rọ̀ iye ló fi kún ní ọdún tó o bá mọ̀ kankan pa aṣáàbù ní ayé lórí ni. bí ní ṣẹlẹ̀ ní àwọn èèyàn máa wá àbá o wọn ò mọ̀ wọ́n àbáyé ṣe máa ń pírẹ́sẹ̀ntì rẹ̀ àwọn èèyàn máa ma dá tuntun làwọn gbé ni. Allahumma amiti Shafi'i ni Rabi ó jẹ́ wọn pé ṣáfì tó ń sọ bẹ́ẹ̀ ṣáfì wa gbọ́ gẹ́bí mọ́mù záhàbí rahimahullah ṣe sọ ọ̀rọ̀ yìí ni ṣáfì kọ orin tí gbogbo wọn pé tamanna rijalun an amuta fa in amut fatilka sabilun lastu fiha bi awhadi n tó forí rẹ̀ nù àwọn kan fẹ́ kí n kú ashab tẹ́lá rẹ̀ ẹ̀kà lọ́ka ashab mọ́tìkàtà ikú gbogbo ṣe tó àwọn kan fẹ́ kí n kú ṣé tí mo bá kú fatilka sabilun lastu fiha bi awhadi ibi nìkan kọ́ ní kú náà ẹ̀ lè gbọ́ kí ṣáfì ìsọ́ tó wá ní aṣáàbò lórí ikú ni ó fẹ́ kí n kú tóró ti mọ̀ pé ha èè aṣáàbò ni ntòrò ntòrò ni pé ó rò pé mo fẹ́ dá màmá lẹ́kìnnù kò mọ̀ pé factors méjèèjì tí mo ní ẹyọ ọ̀kan ló pì sórí pé ha Málíkì tóbi ṣùgbọ́n ànàfẹ́ hàtò lè la wal ولكتابه ولأئمة المسلمين ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ sára jìra wa ní lọ́pọ̀lọpọ̀ ọba ẹlòmíì mọ̀ ti ra rẹ̀ sí problem iṣu tí ó fẹ́ kan kan wọ́wọ́ èyí sáà fáà tó kọ̀ ọba nàṣáàtù nìlá tí lẹ́jọ́ ọmọ ọlọ́ọ̀ṣẹ́ lọ́tọ̀ ó ní problem ọlọ́ọ̀ ní bíọ́ yes èyí sáà fáà tí wọ́n ní pé ẹjọ́ ní ṣe òtọ́bá mẹ́sàlọ́ àlá tàbá wá rómi èyí sáà fáà ìṣẹ̀ kankan kò bá já sí bí kò kọ́ ọ wá ní ọlọ́wọ́ bó bì ọ́ bóyá ọlọ́wọ́ tó bì ọ́ nígbà tí èso àfà ọlọ́wọ́ bó bì ọ́ níbi tó bá já sí ara nǹkan tí ń dá wà lálẹ́ nù ó ń kálukú ẹlẹ́dẹ́ẹ̀tì gbogbo kìláàfù táwọn àfáà níbi pé òun gangan lọ́lọ́wọ́ bó bì èyí ò jẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ó ní wípé gẹ́gẹ́ mo sọ fún wa wàláhì tá a bá mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ táwọn afá gbìyànjú láti kọ̀rẹ́kì kìí ṣe lásán ní ibùdó tẹ́mi à ń sọ pé rọ́pòlì màláàmù alìlà ìmọ̀tìlà àlàmù tẹ́gbọ́n náà kìí ṣe lásán ó ní nǹkan kan ló fà nǹkan kan ló fà nǹkan kan ló fà. àwọn náà sì máa mọ kíní yìí tó bá ti bá àwọn èèyàn tiwa lọ́wọ́ fẹ́ gbogbo àwọn táàjọ ń fọ̀rọ̀ láàrin ara wa táàjọ ń fa wàhálà nísìn tó bá láfa àkàtì bá ń pọ́nlé báyìí tẹ́ẹ̀ bá rí mistake ẹ̀ tẹ́bá fẹ́ point out bí ikọ́ bọ́yá lẹ́bì ni rẹ̀ ẹbọ̀ ẹgbẹ́ orí bá rẹ̀ sọ bí ọ̀nà ṣe ẹ̀mọ́ ẹ̀mọ́ àbáṣúlẹ̀ ni wọ́n náà yóò sọ fún yàn tiẹ̀ tó bá ti kẹta ẹlòmíì ní ọ̀sọ̀ pé ẹ̀ náà ó sì rúnà ìtìmọ̀ pé tóun bá gbà láfa àsún náà bóun ṣe bẹ́ni tóun fẹ́ràn lò lẹ́kọ̀ọ́ náà bá lò òun ló ti pé fóun kọ́kọ́ já àná pé ń bí dáa ní sódà tó ń ṣẹ̀wá rùn ìyẹ́ ìsáàbì bọ́lá pé tó pé àpò qualify ló bá rọ nítorí òní tí ló dé tó wá bá sùn náà ó ní láti wá kinní kan tí ó fi wọ̀ sí bídà tó wá ní àpò ní họ́rùmà kò lápọ̀lẹ́ kankan mọ́ ní tí ń ṣẹlẹ̀ ní ṣáwà ti wọ̀ ọ́ kéésù òfin ló dàrú iṣẹ́ ń tira náà ní gbogbo ń ká lùdú jọ́ǹkà iṣẹ́ ń tira náà ní ah, àwọn àfáà sún náà ń pa ó àsìgbọ́dọ̀ fẹ́ràn wa ó àsìgbọ́ bẹ́ẹ̀kọ́ ni tọ́ bọ̀ tó bá ti ka tàbíkù àwọn àfáà súnà tiẹ̀ nìkan ló mọ̀ tó ṣe lò fún ibi tí wà ládé ni so kì í ṣe pé ẹ̀kọ́ ni òfẹ́ kan sí bọ̀ téèyàn bá tẹ̀ka appreciate wàhálà tó ti ṣẹlẹ̀ no ó mọ̀ yìí a good example kìí ṣiṣẹ́ là kékeré làwọn àfáà ṣe o wàláhì wàláhì min jẹ́mí ilmadáhì ẹ́ àwọn àfáà máa ń kọ́ kí ní ìmọ̀ mọ̀ ṣùgbọ́n kò sí mọ́ fáwọn àfáwà tán jòkó ẹ dákun bínú èmi tó ń sọ ìfún ọmọ díẹ̀ ni o dákun ọlọ́run but wọ́n máa ń wù mí pé káàkiri ẹ̀sẹ̀ kan gbọ́ pé kí ni tá à ń fà gan so that I'm a solution rẹ̀ nínú àwọn àfá àtẹ́lẹ̀ katira àwọn tó pé èyí ó kọ́ fíkì ń bẹ́ èyí ó náà tún wá kọ́ àdáàb àdáàbòl fẹ̀láṣí àbí ìsọ́ onígbàbùbàrù annama kò fẹ́ sáàdì kẹsàn tí ó wà yóò pé ha dáadẹ̀ lílo aláàánà ẹni tí ìtọ́wọ́ ní ṣe pẹ̀lú mọ̀ àbí wà àbí yóò sọ rẹ̀ kì í ṣe lásán lẹ́rí iṣẹ́ ilé ìgbà tóun ti lò ó tán tó wà lára rẹ̀ lónà pa bó ṣe ká ṣe nìí kì í ṣe lásán lẹ́rí pé bílọ̀ lùbárì ló ṣe tíra ìsọ́ọ̀fù náà al-insaf kí ló bá ní pé kì í ṣe mọ́dàbù tiẹ̀ mọ́dàbù málìkì ni wípé ká má ṣe àlùjáàrùn basmala

wọ́n máa fi ń chẹ́ẹ̀kì ni ṣe information yìí wà ń bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì page and clinic ìtẹ́sì ń wá nìkan ni wọ́n máa ń lọ́bẹ̀ kí ló dé wà lóòdì ṣẹlẹ̀ ìdíyàn wá wá nìkan náà ló lọ yóò dá wàhálà lẹ̀ tọ́ inú kíní wọ́n yìí ó ṣẹlẹ̀ káàkiri ní gbogbo kọ́dà láàrin àwọn ìtọ́jọ́jọ́ súnnàna ó lè débi pé al-Khatib al-Baghdadi àfọ́ oní hadith àgbà sáàrùkù mẹ́tẹ́lẹ́ tó gbájú ní alkifaya àdìkò fẹ́ẹ̀ tí ná fánù kan nu fánù hadith tí ò ṣe tíra lórí ẹ̀ bó ṣe ṣe tó àwọn issues ń bẹ tó ṣẹlẹ̀ tó báwọn àfa wàláhì ibi tẹ́tì mẹ́yà àwọn àfáànù àwọn issues ńlá ṣẹlẹ̀ tó lò sọ pẹ̀pẹ̀ tó bá kanú pa ó ti báyìí ó mọ̀ wá fún òní gbogbo ẹnu sọ tó fún òfẹ́ kí ẹ̀yin yòókù mọ̀ pé ẹni tó bá jẹ́ àfa nìkan ni ó mọ̀ but nísìn kan. alkhatibul baghdadi ní pínlẹ̀ bàbá ẹ̀ ah sorry hanbalini hanbalini but òun fẹ́ràn àmà púpọ̀ àwọn kan bẹ ní mọ́sáàbù kan táwọn ti gbà á ah, no àwọn fẹ́ sọ pé mọ́dọ̀rọ̀ lágbájá mọ́dọ̀rọ̀ lágbájá wọn gbà á mi ò fẹ́ mọ́dọ̀rọ̀ lágbájá yìí ó wá chẹ́ǹjì mọ́sáàbù ní ṣáfì ó lè jẹ́ ìmọ́sáàbù ṣáfì yà yà àwọn mọ́sáàbù tó ti kó wọ́n fẹ́ fìtínà rẹ̀ pa láwọn àwámu ni ó wọ́n tó mọ̀ gbì sọ́kà àwọn táwọn tó já wọn ọ̀gá ọmọ òun náà sáà mọ́ fi wọ́n lẹ̀ ó wá lé débi bá kàtúbọ̀ wà tẹ́ ṣe tó wàláhì lẹ́yìn ìgbà tó kú tán bí twenty years or thereabout abdulhab al-almati ní rìpọ́tù ẹnìkan sì jáde ó sì mú àké báyìí àáfàá lẹ́nu tó pàdé àáfàá yìí ló pàdé o àáfàá lẹ́nu tó pàdé àáfàá tó pàdé ní sìn àǹbálí lòun náà òun dá àáfàá tó ní nǹkan ọwọ́ lágbájá kí ló ń fà kéèṣe ó lóun lọ sí azahabu ila kọ́bùrẹ̀ khatib sáré sáré ìhọ̀túbù Baghdadi ni lọ mo fẹ́ lọ léwu ẹgbẹ́ èyí ti kú tán ibi tí bínú tún bí dé mo fẹ́ lọ léwu sáré rẹ̀ mo bá wú mo gbọ́ pé wọ́n ní kánà yàhótù alá afábìnà hanabila sá ẹ máa ń yẹ̀yẹ àwọn hanabila tó jáwọn tiwa pé èmi náà àbúláwọ̀ ti wá ṣe ìpín tí yẹn bá karú àwọn nǹkan wọ̀nyí tó wá pé àpọ̀lú ah, rẹ̀ ò sí mọ́ nísìn ó yẹ kẹ́hìn pẹ́ fọ́ta àwọn kan èyí ò mọ ìyàfa ó gbowó ló yẹ ó wá sọ pé ah òun wá sọ pé wá ni ẹni tó nípo ni ẹni tó ní nǹkan báyìí ni òun ló ṣe báyìí òun ló ṣe báyìí pé kí ah, eh. ó nígbà tó wá sọ fún tán fata wọ́pù kọ́dà mo ọwá tú bá ń bẹ wọ́n ní ohun ah, mọ́ àtúntàṣọ ah, fún ni pé ti tọ́ṣù ah, lòun fi ṣe ṣe irú àwọn ọ̀rọ̀ yìí lẹ́rìí sọ́ńtẹ̀sẹ̀ ilé nǹkan táwọn àfáà bá kọ ó ní túmọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti ìwádìí wà láìsẹ̀ nǹkan sọlábà ara wọn sọlábà o wà láìsẹ̀ sọlábà o tẹ́ ẹ bá ọ̀rọ̀ yìí tó wà báyìí ó ní fẹ́ẹ̀tì káàkiri lẹ́ẹ̀sì rí tẹ́ bá gbọ́ báwọn tó bá sọ́ di hadith jẹ́ ẹ gbọ́ pẹ́ nìkan sọ pé kúlùmọ̀ ni ń sọ̀fà علم أن المحدثين بعد الخطيب عيال على كتب tàbí àmàǹkà كل من أنصف ṣe ìwọ́n كل من أنصف báyìí kìí sọ̀rọ̀ lásán كل من أنصف ẹn tó bá ṣe ìsọ́ọ̀fù tó wà objective yóò mọ̀ pé gbogbo ẹn tó wà lẹ́yìn àtúntò bàgbàdì tíra rẹ̀ ni wọ́n gbára lé ìtura gbọ́dọ̀ àwọn àbá àti wa gan-an náà ẹni tó sọ ibùdó nọ́kítọ́tà alhambali ni àǹbàní lòun wọ́n fáwọn ànẹ́bílà náà ni wọ́n ní iṣu pẹ̀lú mara yóò kúlù mọ̀ àwùsọ̀ àǹbàní ní ẹmọ́jà parọ́ ẹ ká ṣe déédé ẹmọ́jẹ̀ kọjá là àtàwọn àtàwọn àfáàwà náà tíra rẹ̀ náà láàrín káàkọ́dà bá àbá fi hàn yín ẹgbọ́n jẹ́ fi bẹ́ẹ̀ ló ṣe rí kókó tí mo fẹ́ sọ báṣe sọ òní pé iṣẹ́ rí khilaf yóò máa wà ṣùgbọ́n khilaf yìí n tí ń ṣẹlẹ̀ àwọn factors tó wà mẹ́kọ ọjọ́ ọ̀rọ̀ factors nìkan ó kọjọ́ factors nìkan àkàn ó wọnú ju factors nìkan lọ kódà àwọn èèyàn sì máa fẹ́ exploit ẹ̀ pé torí mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ládá ọ̀rọ̀ ìkìláàsì dáàmà sọ ó wà subjective kò sí measure ẹ nǹkan tó wà nù ni ẹ ọgàlùkù mọ sábà mọ síbẹ̀ ya ọ lẹni mi ò ní ìfúláàsì náà yàwó ọ̀nì service kí ni wọ́n wá ṣe àwọn èèyàn táwọn á fẹ́ bẹnu àtẹ́lu àwọn èèyàn tí wọ́n fẹ́ bú wọn torí pé wọ́n ṣe mistake àbí wọ́n kàn ṣe mistake wọ́n wá sá sábẹ́ zọ̀wá hírùkà àwọn ọ̀rọ̀ kan táwọn oníhàdíìsì máa ń sọ láàrin ara wọn pé ókè ẹ̀kílódé tẹ́bí olè sọ́rin tẹ́bí lọ́bọ́dá sọ́rọ̀ àìnà gbalawaja sọ̀rọ̀ asáfẹ́bẹ̀ hmm? ìsàn kọ́ ẹwọ̀n pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́gbà tí wọ́n sáà mọ̀ báwọn ọ̀rọ̀ yìí ṣe wá wọ́n ní ah, iṣẹ́ wọn láwọn sọ́lábọ̀ náà mọ́ sọ bẹ́ àbí kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n lọ́wọ́ sọ́ọ́ wọ́n mọ̀ ájẹ́ sọ́pọ̀lọ pé àṣàwọn ah, sábà náà mọ́ ń bú èèyàn báyìí yóò sábà kò yẹ kán bú èèyàn bẹ́ẹ̀ mi tí mi ṣe sálàfù kan tí mi jẹ́ sálàfù àìmí gbọ́dọ̀ bú èèyàn ayàkùnrin ni mọ̀ ṣe báyìí kí ni kan náà ṣe báyìí yóò wá dáa but àwọn mọ̀ọ́mọ̀ mú kinní yẹn out of context then ìwọ náà torí ìbẹ̀rù títóbi àwọn sọ́là fún ọ́dà ah, àwọn àbó sọ́là yìí rẹ̀ ṣùgbọ́n ah, àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ a good example a good example àwọn àwọn oníhadith kí n sọ̀rọ̀ bí gbé àwọn ìyàgbọ́n àwọn yẹn ń dáa pé kéèyàn àbí jar onígbà alágbájá kò sí tó da eléyìí náà ò sí tó da ebi tàdílù ní kí alágbájá sí tó da àbí àwọn orí tàdílù rí lọ́dọ̀ yín jaru wọn tàdílù lẹ pé méjì ni méjì sáwí ẹ ṣe pé ìtọ̀ àwọn sọ́làfù méjì náà wọ́n sì pé èmi ò àrí tàdílù rí tàdílù tẹ fáwọn tó bá fẹ́ràn nìkan ló lé fáwọn tó tẹ ó ṣe jaru wọn ni tó bá tẹ sílẹ̀ ó ṣe tàdílù fáwọn tẹ àbí jaru wọn tàdílù wọn sì pé ẹgbọ́ jáde wọ́n tàdílù pé járí tàdílù náà ọyá tàdílù rà tọ́ ẹ kì í pé wọ́n má pàkàn ni wọ́n fà pàkàn lẹ̀ tọ́ kí wọ́n á fún ilé ìzàmpù jẹ́ báṣkò mi bá ní sọ ẹ mọ́ sọ èyí tá a sọ yìí náà kọ́lọ̀ conference báyìí mi sábà fẹ́ lo báwọn academic ṣe máa ń ṣe pé ká máa define in tí mo bá fi fáwọn àwa mo lè relate pẹ̀lú because a fẹ́ solve problem ni ẹ̀bùn a fẹ́ solve problem ni àwọn ọ̀kọ̀ọ̀kan tẹ̀ ń sọ lárúbáwá ẹ máa bá a sọ yorùbá ọ̀dà àbí iṣẹ́ àmọ́nú tẹ́ fi kòmí létí kọ̀ ọ̀dà pẹ̀lú ògbó ọlọ́mà gbìyànjú tọ́ ṣe é rí àkọ́kọ́ tí a bá mú ọ̀rọ̀ àwọn oníhàdé wọ́n gbé jáde wá tá nítorí maslaha ńláńlá kan tó lọ pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀kẹ́ an-nasihatu lillah wal kitabihi wal rasuli. wọ́n wá kọ̀ǹtí ààrẹ pẹ̀lú pé ha ká mọ ìyàwó èèyàn àfá káwọn bá ṣe tó à ah, nígbè yìí ló fẹ́ papọ̀ ní èwo ni ká ṣe ẹgbọ́ èwo ni ká ṣe nínú méjèèjì ah, bàbá ní ká dákẹ́ báyìí àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn wa wọ́n lò wá tó kópa ti dá pẹ́pẹ́ àìbíyàn dáadáa làwọn nígbà tó ti sọ̀rọ̀ kan nísìnyí bẹ́ẹ̀ náà ṣe rí wọ́n wá gbé ìsira e wọn wọ́n wá ní òkè ọ̀dà á ṣàlàyé ẹ̀sìn á ṣàlàyé ntí lágbájá tá a fi lè fi gbàdíìsì rẹ̀ á ṣàlàyé ntí lágbájá kó sí níbí dáa níbi àdíìsì rẹ̀ tó dà tó lè jẹ́rìí ìbéyàwó ló fà tó fi rọ àdíìsì báyìí á ṣàlàyé àmọ́ ní kọjá àlà púpọ̀ tó ṣe mọ̀ pé ìmọ̀ tí wọ́n láàrin ara wọn ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó wọnú ni wọ́n mọ̀ pé yóò dọ́rọ̀ gbogbo àwọn yìí yìí pé àwọn àfá mélòó ń ti wá sọ wọ́n ti gbà á wá àwọn àwa mú wọn exploit nísìnyí báyìí jẹ́ fún example nínú àwọn tó jẹ́ àwọn ní hadith à ń pẹ́ nìkan ní aban buna abi ayash aban buna abi ayash èèyàn dáadáa ní lẹ́sìn èèyàn dáadáa débi wípé min al-ubadi alladhina yushiru al-layl bilkiyam yóò ṣe kìyàmù lé lóru ọ̀sán rẹ̀ yóò fi gbà wẹ̀ ó dẹ̀ gba hadithi wa lọ́rọ̀ anas bin malik àti al-hasan al-basri hadith tó gbà lọ́dọ̀ anas ó tó 1500 ṣùgbọ́n ṣe mọ̀ wípé ẹni tó bá jẹ́ ní tí bá ń sin lọ́n tí kì ń tó bá ti jẹ́ fídìyàn

bó ṣe rí yẹn implication ńláńlá ni lọ́dọ̀ àwọn oníhadith kí ni implication ó ní wípé tó bá ṣe pé lóòótọ́ hadith tó ń wíyà Anas bin Malik ló bá gbà wá lọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ ẹ̀ pé yín tá a lè fi ṣẹ̀rí inú ẹ̀sìn ni tó bá ti wà sàhé bó bá gbọ́rọ̀ Anas fún Hasan Basri ah, ọ̀rọ̀ tàbí one thousand five hundred àdìsí báyìí àwọn wàá woru àbúwáàbù tí ó wọ̀ nẹ́ẹ̀sì ká ó ṣe mistake ládìsí sọ̀láàtì ó ṣe mistake ládìsí zakat ó ṣe mistake ládìsí àwọn wadúrò èèyàn tí ó lóru mistake yẹn ṣe àbúrò ńlá ilé àbáyọ̀ ṣe bídẹ́ àkankan ooo. pọ̀ ìdí mo fẹ́ fàyọ ń bẹ̀ ní fẹ́ṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn mú bí gbọ́wọ́ lọ́dí àdíṣì báyìí tó ń bí dàwọn máa fẹ́ pa wò kọ́dọ̀ sún náà tí kò lè há nǹkan dáadáa wọ́n máa ń pa òun náà so gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́jọ́ máa lé àwọn èèyàn ní ha kòjọ́ bí ó ṣe pín lónìí pé bídá nìkan kọ́wọ́ bí lẹ́yìn tí wọn hadith yẹn làwọn wà áfà níjọ́ tí bídá ó bá àfẹ́ hadith yẹn wọ́n wà áfà tí yíyú gẹ́gẹ́ ìmọ̀lẹ̀ hàn kan bá àfẹ́ hadith yẹn wọ́n wà áfà tí dáflà àìmọ́kà nǹkan fún ó bá lè hàn wọ́n wà áfà ìṣẹ́gun pé nǹkan bá wà áfà pọ̀ ẹni yìí àwọn tán fẹ́ lomọ́ láàjù wọn wá yọyọ kan wọ́n wá jẹ́ kó wà fẹ́ẹ̀ dídó sọ́rọ́ àwọn oníṣẹ́ òun bídá àwọn ọmọ ń wá káàkiri báyìí ní máa ń wá lọ́nú wọ́n wà pé ah, àwọn èdè ló ṣeré ìwé fún bídà ṣeré yes ìwé fún bídà ṣeré ṣùgbọ́n àwọn èèfò lódò náà ṣeré o wọ́n èèfẹ́ tí ò tí ò lè hádìsì ṣeré ìtumọ̀ ẹ̀ pé tíwọ̀ náà bá wà mẹ́ tíwọ̀ náà wà bó ṣe wà tó dúró dáadáa tó ní súnà tó ní gbogbo ẹ̀sá tá bá gbá ọmú torí ẹ̀sẹ̀ ọlọ́run ìwọ náà kò sí so ibi tí wàhálà ti dé nù wọ́n wá já ìfáàtẹ́ ẹ̀rì wọn dáadáa ibi tó lọ́n ṣe wọ́n dé wọ́n wá ṣiṣẹ́ lórí ara wọn àmẹ́jà làwọn náà oní ní hadith lóhun fẹ́ sọ hadith annabi sallallahu alaihi wasallam nítorí rẹ̀ tó bá rẹ̀ nìkan tó bá jáfa quran lónìí báyìí wá sí ń quran ní ìsìlájà àwọn ọ̀gbìnlá ṣe ṣaitan rajim bismillahir rahmanir rahim ẹ́ tààtà asim lanka ẹ̀ bá ṣe ń ká ní àfà ńláńlá ní asim lọ́dọ̀ àwọn ní hadith lọ́dọ̀ àwọn quran ńláńlá àmọ́ lọ́dọ̀ sọ pé kì í ìtàkà sọ pé ha ah, aléwo tító bí asim bọ́nà bí najud ká sọ pé in tó bá gbà wá àbíkáwò tó bí has ká ní àdíṣẹ́ wá sọ wípá àmì ara wọn ni wọ́n fẹ́ protect àdíṣà náà àwọn wá gbọ́ ọyé pé tó fi sọ pé asim ò mọ àdíṣẹ́ àwùdẹ olódo ni no ìrá asim yẹn tó ní tàkùn hasbro lòun náà ti ní fi ṣèjọsìn the same aláfàlá ìṣòwò yìí ìṣọ́nà bá aládìí sọ wí ní sí yìí kò ní síkíù kò ní bọ́bá kankan ó lè pé ẹni tó lẹ̀ tí wọ́n sọ ohun síkí ẹ̀ náà ní lò tí mi sẹ́sì yes ìyá abúrú sẹ́dẹ̀ kọ̀pọ̀ nínú àwọn àfọ́ ní hadith ńláńlá ni títí Abu Hanifa ní bíńsẹ́sì bọ̀tán bá bí ń pé Abu Hanifa ń kọ́ yóò da'ifun fil hadith àwọn ti wá gbọ́ yé àwọn ti rò pé pé ń sọ báwọn yẹn ti mọ̀ Abu Hanifa ọ̀rẹ́dì ara jẹ́lẹ̀ yìí ó káwọn ẹ̀rọ bàbá múra bí àyà ṣì ní sí kò ṣe bí dáa kankan ṣùgbọ́n ẹni tí mo ṣe lọ́wọ́ ni tọ́ àwọn àfa wa pé lórí ẹ̀ irú ẹni tó lálà sí ẹ̀mí rẹ̀ jù nítorí tọ́lọ́ oníṣòwò bàbá ṣúbà wà lálàṣe rẹ̀ gẹ́gẹ́ tó ṣúbà fi ṣe àà wọ́n tàbí ọmọ ọmọ ọmọ bí ìṣe mọ̀ rí náà tẹ́ bá rí dókítọ̀ tó bá gbé dókítọ̀ pé òun ní ṣe sọ́jì tán bá lẹ́nìkan bá ṣe ní ṣe sọ́nà ọ̀sìn bá ṣe rí náà ó ti bá ó ti bá

irú bídà olóyún ṣe n tí ń wí ni pé kóhùn ṣe zìnà ohun tó lọ́rùn ju kóhùn ṣe bídà tẹ̀sùbà lọ èèyàn ń sọ̀rọ̀ tẹ̀já home ń sọ̀rọ̀ pé ẹni tó sọ pọ́lọ́run ọba kò ní sì fáàtù ara pé bí ìfẹ́ tí ó exist ni ń sọ̀rọ̀ bí ẹni tí ń sọ wípé òun ló ń ṣe wáyé ìmánì òun àti ìmánì jìbìrìlù kankan náà ni ń sọ̀rọ̀ àwọn bídà ńláńlá báwọn ó wá fẹ́ kó mọ yìí rẹ̀ bó ṣe tó pé ilé ìgá ó lè gbéyàn kó mọ ẹ̀sìn pé ìdìná kérésì ìwọ wá mọ́rọ̀ rẹ̀ ó wá sí ọ̀rọ̀ yìí ó wá sí ìwé tẹ̀sùbá ọwọ́ ni àbídà náà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ò tọ́ àbábúrà bẹ́ẹ̀ yá ṣe òṣè bídà rárá tòun sí bẹ́ẹ̀ sí fún àrùn la an azniya ahabbu ilayya min an uhaddisa al aban hmm? kí ni ṣe zina ó wù mí ju kí n gbàdí sọ́dọ̀ àbá ń lọ tó bá ìpé kìkìdá tí wáyé bá ah, lọ́lẹ̀ wò dáadáa ń bí dá ké lórí ìyàgbọ́ olùjọsìn ọlọ́run ṣùgbọ́n tó wò ní pé ha kí ẹ fi lè mọ yìí ìtàbà ní kó sí àwọn àdìsí wọ́n tàn sọ́dọ̀ àbọ̀ bẹ̀rẹ̀ àdìsí ní mistake ah ẹ̀rọ tó ti wọlé kí ẹ fi lè mọ̀ pé tí ṣe gọ́lọ́ta oníbàdàn gbà kí ẹ fi lè mọ̀ pé tí ṣe burú sẹ́mọ̀ sí lọ́rọ́ pẹ́ẹ̀mọ́ tẹ́wọ́ bá rọ́mù ni bìlì ìjọba ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́ fẹ́ràn fẹ́ràn fẹ́mi olójọ́ sí náà bẹ́ẹ̀ a ma èkí wá ṣe dìnnà tẹ̀wọ̀n tí mi ò lè ṣe òun yùgbìn gbàgbà ah, àgọ́ rẹ̀ burú ní bàbá ó burú ní ẹ̀mọ́ ní àmọ́ tòun ti bẹ́ẹ̀ bó ṣe sọ tó ń kọ́ ọ̀rọ̀ àbánu dá wàhálà alẹ̀ òun ni mo fẹ́ sọ kìí ṣe pé gbogbo ìgbà tó wá pàwọn náà ti sọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà dá wàhálà alẹ̀ o ó dá wàhálà alẹ̀ o àwọn àfáà náà ni wọ́n tó mánéjẹ o mo mọ́rọ̀ pé àwọn sọ́lá wọ́n máa jẹ́ ní tó ìyẹn náà bọ́sọ̀ pé ẹ eh, no máa lọ́dí tó dáwà lásìkò tó owó ó dáwà láì náà tó ọjọ́ mọ̀ ń fà tó ń wà láì wà torí àbánu ní kan tó ń ṣe ìbáadà ó dàgbà ní ó sì wà ní fámìlì ńláńlá ó wà fámìlì ńláńlá wọ́n wà lọ bá ṣọ́ọ̀bà ṣọ́ọ̀bà ló jọ́tún lọ́lọ́n kánu dúró wàhálà yìí ti pọ̀jù àbánù tó fẹ́ pa yìí ẹ ṣe tí ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ. Ahmad bonu zed ló lọ́ba ṣé ó bá wa sọ fún un pé ah, ah, ẹ mọ tí ń ṣe ni kí ni pé mo hẹ́kẹ̀ ọ̀dà àfúnmi jọ́ bẹ́ẹ̀ tàkì ìṣòro kẹ́sìlẹ̀ mọ̀ káwọn náà mọ tí ń ṣẹlẹ̀ kò ní bá àti máa sọ pé àwọn ẹ̀wọ̀n àti mọ̀ká ni àwọn ẹ̀wọ̀n ni ọlọ́run àwọn tó bá ìṣòro fún báwọn kan gbà báwo bàbá o kò sí ẹnìkan kan tí òdodo lé lórí rẹ̀ ó ń kálukú ń tẹ ìfẹ́ inú rẹ̀ ni so má tún wá kó bá ẹni yẹn lọ́nà tó ṣí tí òfin ní gba òdodo yẹn má kó bá tó bá kó bá lè yanjú ọ̀rọ̀ rẹ̀ níbi tí ó fi àṣìṣe tí ó fi lè rò ìyẹn ni the best ọ̀rọ̀ lè bá pé amadu bin Zaid ló lọ bá Ahmad bin Zaid àgbà àgbà fáwọn aládìsí ni wọ́n wá bá ṣóbà sọ̀rọ̀ ṣóbà wá lóhùn pọ̀ ìgbà tó padà yá ṣóbà ni ah. eh? ó ní ọ́n sọ fún Hamad ibi tá a fọ̀rọ̀ sí òun ò lè ṣe ìnáka sàáltání an akúfàn àbáà ó sọ fún mi pé kí n pẹ́nu dún pa àbáà wà ináhù láyà hìlùl káfù ń gbọ́dọ̀ kó ẹnu dún pa rẹ̀ fa innahu yakzibu ala rasulillah ń parọ́ mà nàbì ni dáidáma rẹ̀ ni àbánu tóbi lẹ́sìn àbáni ń gbáwẹ̀ àbáni ń ṣe náfílà ṣùgbọ́n torí pé àbáni ò ní hẹ́wù ó ń fi nǹkan tí sọ́rọ̀ ànábì ó fi ń tì èmi sì mọ implication rẹ̀ ó mo ṣe fẹ́ ṣe ó mo ṣe fẹ́ ṣe mi ò hẹ́ẹ̀tì rẹ̀ ẹ́ fa ìnáhù yaqdibu ala rasuli kìí ṣe wípé ṣúbà ẹsẹ̀ ń wá káàkiri àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kẹbílẹ̀ mọ̀ pé kìí ṣe iṣu tó rọrùn láàrin wọn ṣúbà ti sọ wíjọ́ tún lọ́gọ́rùn jẹ tòun ti bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí pé wàhálà ṣúbà pọ̀ Hamadu bùnú sálàmù

kéèsè bẹ́ẹ̀ wò láàrin àwọn wa náà nǹkan náà ń bẹ láàrin wọn tọ́ táìmù tí mo ní ó pọ̀ bọ́t ẹ kí n fún wa tẹ́ rí anybody tó bá fẹ́ jó ní mímọ̀ dáadáa tó fẹ́ jáfà dáadáa bọ́lọ̀ bá fún yàn níwà dáadáa wàláhì kìí hmm? ọba lọtọ bẹ́yàn bá fẹ́ jẹ́ tọ́lìbẹ̀ ẹ̀lì èyàn máa ń wo pé ta ni mo fẹ́ jọ ẹ jẹ́ kápá àwọn ọmọ wa kápá àwọn ọmọ lè ké wa náà nìyẹn náà pétọ̀ bẹ́yàn bá fẹ́ jẹ́ tọ́lìbẹ̀ ẹ̀lì ọbẹ̀ jọ súnà náà ni nínú àwọn sálàfù wa èyàn ò lè jọ gbogbo wọn ta ló fẹ́ jọ ń bẹ́nu àwọn tó le ń bẹ́nu àwọn tó rọ̀ tí wọ́n bá ti mọ̀ wọn ara rẹ̀ pẹ́ tó rọ̀ ní ọ́ ó wò sókè ká ní mo jọ nù wọn ó rí ó wá ní ṣe tàkà lùpù ẹni tó jọ ó ní gbé ìbora rẹ̀ ara wàhálà mínú ara ti ń dá wàhálà wípé àwọn èèyàn ń gbé sáwọn èèyàn lọ́pọlọ pé bákan làwọn sọ́láfù wá ṣe rí bákan gbogbo wọn so wọ́n ń fẹ́ ah báyìí náà wá ṣe ṣe ẹni ẹgbọ́ wọ́n sọ pé àánà ah, wọn ébù wọn wọn ébù wọn ó láàánà rẹ̀ tó bùrù ó bù gan ah, ní ébù yàn ah, wọn àà ìmọ̀nì rẹ̀ àwọn kan bẹ̀ tó pàwọn náà tọ́wá ṣe tẹ́gbọ́ láàrin ara wọn gánkọ́ ò wọ́n mọ̀ ń sàbámà yá mọ̀ tí wá sọ báyìí láti parí ọ̀rọ̀ yìí kí nǹkan mọ́rọ̀ yìí kí n fi parí

àfa dáadáa àfọ ní hadith dáadáa kò sí báyìí fọjá lọ́wọ́ tààdé fẹ́ yọkù òun náà ìmáàmù ní bẹ̀. jazakallahu shaykhana khairan kathiran fi dunya wal akhirah. tọ́ àti kọ́jú tó bàbá ẹ̀dá kò sí lọ́lọ́run kọ́ àbúrò ìṣẹ́jú méjì ẹ̀dá kò ẹ̀jẹ̀ ẹ̀dá sí lọ́lọ́run wọ́n jọ ń fa ọ̀rọ̀ láàrin ara wọn kẹ́ẹ̀mọ́ pé bó làwọn àfáàsì mọ́ ń kọ̀rẹ́kì àwọn gbogbo tá ń wí iná nǹkan wòye fira wọn lẹ̀ wòye fira wọn lẹ̀ ìyá abúlé màáyé na àwọn aládìsí ń falẹ̀ ara wọn lágbájá inú wàkẹ́ àtàbàwọ̀ bọ́ọ̀lù màájí ta ló jura wọn lọ ẹgbọ́ ẹ̀dẹ́kùn bàbá mi tó jura wọn lọ kí ló dé nú ẹ̀sìn ọ̀rọ̀ àárín ara wọn ni àwọn agbé jáde ó dàbí ok wọ́n wá ń sọ láàrin ara wọn àwọn kan wọ́n dábọ̀ rábùn máa jí ju wàkíì lọ ìyábùn máa yìí fífi àákíní àbẹ́mọ̀tẹ́sọ ni wàkíì ju àbúrábùn máa jí lọ torí conviction tí ìyábùn máa yìí ní ìyábùn máa yìí ni wá sọ fáwọn tó ń sọ ó ní man faddala Abdurrahman ala wàkíì ẹgbọ́ ẹni tó bá gbọ́lá fún àbúrábùn máa lórí wàkíì fàálẹ́ ìlànà tó lá والملائكة والناس أجمعين làánà ọlọ́gbọ́n ọ̀bẹ̀lú ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí àrà ọ̀rẹ́ ara wọn ni irú tí ó fẹ̀ yìí ìjọba bá fẹ́ protect èèyàn ẹmà wọn àwọn ọmọ tó ń ṣe ibẹ̀ ń gbẹ́tọ̀ rẹ̀ bá ti fà dọ́là lọ́dọ̀ tí ẹ̀ kò ní mìíràn ìṣòro ìpínlẹ̀ nígbà tó yẹn bá fà tí wà kí ìbára pé báyìí tábà ń rà ìbá ká láfà ẹ̀ ó wípé ṣáàzù ló pe àdíze wà pé pé ah ah ó bẹ́ dáadé ìzẹ̀ lẹ́bí náà ẹ́ bí ó ṣe pọ́sẹ̀ mọ́ ònà kò lè mú ẹni tí ò bá máa rẹ̀ ah ọmọ tó bẹ̀rẹ̀ ní tọ̀sílà wà mọ́ nígbà tó wá sọ tó wá sọ bẹ́ẹ̀ tán ẹni tó wá jọ ọmọ kéwù rẹ̀ fásáwí ah nígbà tó wá dédé ọ̀rọ̀ yóò ní ah

Mhm. ó ti kíkù méjì bá ọ wá ní ilé tààsọ yìí tààsọ yìí ha sábà nafsa ẹni tó bá ofe fẹ́mi ara rẹ̀ tó mọ̀ pé pàdé ọlọ́njọ́ kan wàálìmà ánà kàlámàhù min amali tó bá ọ̀rọ̀ tó ń bá sọ jáde ara sẹ́hun náà ló wà tọ́lọ́wọ́ ṣèṣirò fóun ha sábà وعلم أن كلامه من عمله طبعا طبعا طبعا بصجاد على شيء لو لم يقل مثل هذا kò ní sọ̀rọ̀ ilé ìpítọ̀ má kọ́ ṣe rẹ̀ lórí ẹ̀rùn kì í sọ̀rọ̀ tí èyàn ń kọ́ ṣe àfààní lórí tọ́lú àwọn ọ̀rọ̀ ìṣà àwọn ti fi áńsà rẹ̀ síbẹ̀ àwáyọ kú tó lẹ́tọ̀ láti ló mọ Eh? èèyàn mélòó alimárifo wọ tari lọmọtí alimárifo wọ tari bọ sísì bí èsè mọyì nǹkan o ó gbọ́ ọ̀rọ̀ ya aburú mọyì ó ní báwọn sọlá fún anáwọn sì fi náà kọlọba kó fún alágbèyẹ ẹsẹ ó tún gbogbo wa ṣe àṣẹ̀ṣẹ̀ nídìí àti máa sọsọ fún sọ síra wa láti correct èèyàn méjì là ń ṣe nàfíhà ni jẹrù wọta àdín wal kitabi wal rasul kíló wà mẹ́gbọ́ wal a'immatil muslimin ó gbogbo ẹ̀ lójọ́ wà mẹ́pàpọ̀ ká mọ iye àwọn tó já àwọn leaders àwọn mùsùlùmí náà tó bóò láti wá mú kàtàbí kankalẹ̀ méjèèjì náà lógo ló wà gẹ́gẹ́ bí tí sàlàyé kọ́lọ̀ kọ̀kọ́ alákòye ẹsẹ̀